ìwọ ló fẹ́ sáàbù. ẹ ẹ ni mo fẹ́ sáàbù. jẹ́ kí mi mi sáàbù. I'm so sorry, me ò mọ̀ mọ̀. Kí ló lè ṣe òun náà ni mò ń ṣe láti sọ fún yín pé mi ò mọ̀ mọ̀. ó dẹ̀ tún pariwo. a ní mi ò mọ̀ mọ̀ náà ni mò ń sọ mi ò mọ̀ mọ̀. ṣé lè gbádùn ṣá o da ọtí sí mi lára o tún lè wọ́n mi o já wèé yóò ṣe é. Ah. mọ̀ mọ̀. tọ́jà yẹn kí tún ní ìjàre. Ah. ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ ni mo ní mi ò mọ̀ mọ̀ ṣe fẹ́ nà mí ni. ó da ọtí sí ara o tún sọ̀rọ̀ kí n máa bẹ̀bẹ̀. Ah. mi ò mọ̀ mọ̀ mi ò mọ̀ mọ̀. sọ́rí o. ọmọ yìí má bàa jẹ nǹkan ṣá. orí ìjẹ́pá ara nǹkan bóyá ó ti jẹ wèrè lówó oṣù. ọmọ kí ló ṣẹlẹ̀? ẹ̀wọ̀n ah! kan mi lè wá bíbá ẹ̀ mọ́. No, no, no. I am leaving. I'm leaving. I'm leaving. Jọ wà bá mú ní ẹ̀jẹ̀ sí ní mo lọ́sẹ̀ sí i.

gbé dọ́jà. wọ́n ti máa ṣayé o tábàlọ̀ kan wọ́n ti máa ṣayé o. àní kí ló ń lé wa kí gan la ń lé everybody kan ṣe iye òun wọn ò ní gbòòrò wa yéyé everybody kan ṣe iye òun wọn ò ní gbòòrò wa yéyé. oye ìdán o oye ìdán bàbá ìdán ṣòfò nílé ìdán o ìdán balẹ̀ o ìdán balẹ̀ o. kásán sá o. dádì ẹ kásán sá ẹ̀yin ni mò ń kí ẹ o àlejò ni mí nínú ìlú yìí ọ̀dọ̀ bàbá àlùlà ni mò mi ló ń wá níjù. ẹ káàsán sá ẹ mọ̀ pé tí ò bá nídìí obìnrin jẹ́ kó mo lù ó dẹ̀ tí kò bá sọnù lọ́wọ́ èèyàn èèyàn ò ní wá ẹ jọ bàbá àlùlà ni mo béèrè. àlùlà. bẹ́ẹ̀ ni sá. ó nílò ọ̀la kọ́ ló béèrè o. èyí <laughs> wàá sùn wọ́. ìjìbá zòwó ìjìbá tànà tó zòwó òwàpà wúdú ṣàgbàràwé tí wá ètò èmo ètò èmo ètò èmo. ọba ṣe o ṣé bàbá rálù làṣọ ọ̀dà bá. rárá sá. Ah! ẹ sọ pé sá. sọ máa mi máa bọ̀ àlùlọ nílùú ọ̀la ló bèbè. bàbá ṣẹ́yìn ni bàbá àlùlá. àlùlá onílùú ọ̀la bẹ́ẹ̀ ni èmi ni àlùlá onílùú. oṣù kolokolo létí aṣọ èmi làjẹmú èèyàn tí rìn lóògùn ẹ̀bọ̀ra burúkú tí ń gbiná wọnú omi lọ́sàn-án gangan ewúrẹ́ ò ṣe é wù láàyè. ọ̀nà ẹranko dànù sí gòkè kò wò mí ojú mi ojú mi máa wojú mi. Ah, ọmọ sí i gbogbo ohun tó bá wá pátápátá gbogbo ẹ̀ bó ti rí má sọ̀rọ̀ n ó sì ṣe fún ọ wọ́n ràn ọ́ lọ wọ́n ràn ọ́ lọ wọ́n ràn ọ́ lọ wọ́n ràn ọ́ lọ. ẹ ṣeun gan ni sá tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ti wá rí gbogbo nǹkan tí mo bá wá ẹ ṣí fún mi torí ẹ̀ náà mo fi wá sínú ìlú yìí ẹ jọ ẹ ṣí fún mi. tí mo ọmọ mi wọ́n bá pẹ́ lásọ lè yàn wọ̀ ọ́ èèyàn kéèyàn tó bá wọṣọ tútù sọnù ó ní nǹkan tó rí o nǹkan ṣe ni kí n ṣe fún ọ. bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún ọ ṣe àmọ́ lórí nǹkan kan bẹ́ẹ̀. ló fẹ́. àwọn àti tẹjọ wá sí lounge lọ́jọ́ yẹn kọ. kò sí nílẹ̀. mo ní pé kí wọ́n apologize fún nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. ìyẹn ti lọ apology ẹ̀ ò necessary mọ́ ìyẹn ti lọ ṣé ó ti tán ah. àbójúkù. ẹ̀sìn bínú ni I'm deeply sorry mi ò mọ̀ mọ́ inú kàn ń bí mi lọ́jọ́ yẹn. work on your anger okay jẹun kí ló ń ṣẹlẹ̀. ó ah, ṣàrántí ọmọ ẹlẹ ọmọ tí ó ṣe yamayama ní lounge ìjọ yẹn. àwọn rántí ẹ. ló kàn déédéé pè mí náà ni ó kàn ṣáà ń bẹ̀bẹ̀ ló ṣáà ń bẹ̀bẹ̀ ló ń sunkún ló ń bẹ̀bẹ̀ ó ní pé wọ́n ti sack òun níbi iṣẹ́ due to nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn pé manager sọ pé àpadà wa àwa patronize wọn mọ́ sọ̀rọ̀ wọn sì lè ń bi iṣẹ́. ṣèlè máníjà pé èmi tí mo jẹ́ kó mọ̀ pé mi ò bínú mọ́ kí ló tún fa sáàkì nínú ìta ń sọ yìí ṣebí ọ̀rọ̀ ṣì wá sí mi báyìí tí mo jẹ́ kó mọ̀ pé mi ò bínú mọ́. ọ ẹ ṣì ń bínú ẹ ń bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi. àlàyé dìde kí ló ah, ṣẹlẹ̀. ẹ má bínú torí tó bá yẹ pé ẹ bínú ni anọ́ǹsì wọn ṣe club lọ́dọ̀ wa ẹ lọ gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹ ọmọ àrùn pé ẹ ṣì ń bínú ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi mi jóná ìwọ ó máa láìkì àtẹnumọ́ gan-an ìgbà tó ń bẹ̀ mí ń ta lẹ́ẹ̀kan yẹn mo sọ fún ẹ mo lẹ́nu yìí ò bínú mọ́ ó ti sọ fún ẹ pé òun ò bínú mọ́ the last time tó wá síbí báyìí ó lóun ò bínú pé kò sẹ́ni tì mọ́ o ṣáà ní dandan dandan o fẹ́ mójú ajé kò ní sọ o fẹ́ wá confam bóyá ó sì ń bínú àbí kò bínú o tún déwájú ẹ̀ sí i ó tún sọ fún ẹ pé òun ò bínú mọ́ jọ kí ló fẹ́ kó ṣe fún ẹ a ní kò bínú mọ́ ṣo fẹ́ mọ́ jù wá lọ ni èèyàn lòun ò bínú mọ́ o dẹ̀ sí rábàbà ò rábàbà kí ló ṣẹlẹ̀ ọ̀gá dìde ńlẹ̀ gbéra kó dìde. a ní kò tiẹ̀ dìde gbéra o láìka tẹnumọ́ kò bínú mọ́ bó ti ṣe sọ pé òun ò bínú mọ́ kò bínú mọ́ nìyẹn. ọlọ́run ṣe bí ìgbà tó smart àbí súnmọ́ bí. èmi. ṣọmọ yín wáìnì ni ó ní kó súnmọ́ bí òun wo left and right ó ní kó súnmọ́ òun ṣebí wọ̀ lòun rá bàbá tóun rá bàbá tóun bẹ̀bẹ̀ ń sin èèyàn dẹ̀ ní kó súnmọ́ òun tún ń gbọ̀. àwọn ètò ìsúnmọ́ àti ìṣe àwọn òbí inú ṣe é mọ́ kọjá lọ́rùn ọjà rẹ̀. báwo ni ibi tó lọ. ó bẹ́ẹ̀ wá ti bí ní ti ló ti tọ́ nìyí tọ́ nìyí. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Um, ìwọ má wọrí ní tiẹ̀ màá bá Josh sọ̀rọ̀ okay so nǹkan tó bá sọ màá jẹ́ kó mọ̀ already a ní cleaner nínú ilé a máa ń pa àwọn èèyàn wá láti ta láti wá bá wa tún lè ṣe ni so tí rẹ bá lè wà ń lé tó ń bá wa ṣe one or two things not bad at least ìwọ̀n bàtà bá ń fẹ́ ìwọ náà wà máa fi support ara ẹ àti family. ẹ ṣe gan mo máa appreciate tẹ bá tẹ̀lé bá mi bá wọn sọ̀rọ̀ ẹ wo mo ti rìn gan-an mo ti rìn káàkiri lórí pé mò ń wáṣẹ́ mi ò rí tẹ bá mm-hmm. mọ iye club tí mo ti lọ pé kọ́ ti ẹ̀gbà mí ẹni iṣẹ́ ó ní pé kò sáyé inú ni ṣẹ́ríṣẹ́ inú lẹ́yìn kò sí nǹkan tẹ́ gbé fún mi tí mi ò ní ṣe mo lè fọṣọ yín mo lè ṣe bẹ́ẹ̀ inú tẹ̀yìn gan máa dùn gan máa kílìn gbogbo ilé pátápátá. it's alright. schoolboy what's up. ẹ ká sọ. Joy, kí ló ń now? She's been coming for a while now. Calm down, okay? My explain for ẹ bó ṣe jẹ́. Um, baby, ìwọ wa máa lọ ń tẹ̀. Kìkì máa lọ, ẹ má gbàgbé nǹkan tá a jọ sọ. Àwọ̀ mm, tó bá no mm-hmm. problem. What happened? sá. Mm. Schoolboy, calm down now. Hmm? Ṣorí, bèbí yẹn problem gone ni In fact, àánú ẹ̀ she me. What is sorry she she story for me only family issue and all that. The manager àwọn yẹn, olùfọ́ ni bọ̀bọ̀ yẹn. O ò believe we peanut ló ń fáwọn ọmọ yẹn. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ fún twenty four seven. So gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ àánú ẹ̀kọ́ ṣe mú kan fún ìpébẹ̀yà ká. Help her, you know. Joy, well, sorry, bye. He has been emotional now kí ló ń sọ now ó mọ kóríṣó tá à ń ṣe kò fa ìgbà kí ọmọ wọlé ní àkókò máa jáde ah, ah. school boy ah, jọ obìnrin ni mí náà obìnrin lọmọ yìí náà you don't worry about that màá mọ bí màá handle okay we are safe. mo worry you but anyways màá bá Josh sọ whatever he says we go know how we take do am. whatever so kí ló ra bọ̀ tí n uh, food spice the inside ṣe ever seen. ni. ṣé máa o bóde ìdán bàbá ìdán um, Good evening. Can I use? Ah. Thank you, ma. Um, good day, ma. Ah. Yes, ma. I'm Temitope, ma, from SSC company. Engineer ni mi. So ọ̀gá mi ní kí n wá síbí a kí n wá bá yín ṣẹ́ka àwọn èsì Okay, go ahead. All, all right, thank you, ma. Okay. Um, Alaye. Alaye. Mama. Wá báyìí. Wá báyìí. Okay. Bọ́lọ́ lọ sí wálẹ̀ kan. Láti SSC company. SS. Bẹ́ẹ̀ni ma. Kí lẹ̀ ń ṣe mbẹ̀? Àwa ni a máa ń tún AC ṣe, kò dẹ́ ń ṣe AC nìkan, a máa ń ṣe náà different different things. So, nǹkan tí àwa base lè lórí nìyẹn. Hmm. Bọ́lọ́ ọ́fíìsì yín wà. Inú Ireland yìí báyìí náà ni. Ireland yìí báyìí gbẹ́rẹ̀ kó bọ́ta kó máa lọ àníìdí. mọ́mí ẹ má doubt mi o mo lè ṣe o kó pọ̀ jù báyìí lọ everything kó tó lè ní kí n wá bí hundred percent i will fix it o máa pa ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n ṣe. ó dà kó fẹ́ tọ́kú lá kó fẹ́ kú mo ní kó gbẹ́rẹ̀ kó jáde kúrò ní bíbá àníìdí o ló máa bá wa fix everything yéèwọ̀ ló bá wa tó ni. get out. out. ah. àní ojú mi báyìí kò kí ń tàn mí jẹ mhm. mo mọ bọ̀bọ̀ yẹn mhm. mo mú tata ṣe rí lounge tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń rí guy yìí àtàwọn ọlọ́pàá níbẹ̀ bó ṣe wà yìí spy àwọn ọlọ́pàá ni hmm. ọmọ kò ń ṣe kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta ni mo ti rí pẹ̀lú different ọlọ́pàá ọlọ́run yọ̀ wá ṣá ọlọ́run ni kò wá ń bíbà yìí bí bọ̀bọ̀ yorùbá ṣe ẹ́ńtà wà nìyẹn. ṣe lórí ojú òkú má jẹ́ kó ṣe ilẹ̀ tí mo giri mẹ́. nínú kò jẹ́ kò jẹ́ wà ń ó ti mọ̀ pé a ti já òun lè sí ó ti mọ̀ pọ̀ ká ti fó ah, ó mọ̀ jáde Josh ṣòro ọmọ Alice yẹn <laughs> ọmọ yẹn lọ́pọlọ gidi gan ni o ah honestly ọmọ yẹn ní brain gidi gan ó smart gidi gan ni in fact mi ò expect pé ó lè sáré mọ́kàn kejì láti fi sáré yanjú gbogbo situation yẹn you know tí o bá ń ṣe ọpẹ́lọpẹ́ nǹkan tó ṣe yẹn ni ah òun bọ ẹ nǹkan tá à ń sọ ikọ́ làwọn máa sọ ọ́ everything about bá ti burst by now. Hmm. Ah, well, tó sọ yìí she's smart na very smart move be that. I'm mm-hmm. ọmọ ẹ̀ gangan lẹ́kọ̀ọ́ máa pè ní ọ̀gbọ́n mm. èèyàn sọ̀dík ló ti mm-hmm. yẹ <laughs> something dey ahead. i'm telling you. who are reason now? ọ̀rẹ́ yín méjèèjì ò understand. Hmm? Josh I'm going to try try láti sọ ni pé ọmọ Alice yẹn ah ọmọ yẹn irinṣẹ́ burúkú ni ọmọ yẹn lè wúlò fún wa you know tá a bá tọwọ́ bọ ọpọlọ ẹ̀ you know tá a finger brain ẹ̀ dáadáa. Hmm, á wúlò. ọlọ́run ọmọ yẹn máa ṣiṣẹ́ gidi fún wa ó máa pọ̀ nǹkan gidi jáde fún wa. hundred hmm. eh, mi kàn wọ́n mọ̀ finger brain ni ibi tẹ́ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi ó yá joy. Bravo, yeah. Good yeah. you. yeah. <laughs> kékeré ní kòkò bá kílè kí ẹ mọ́lẹ̀ ṣá. Ah, ah, àlàyé mi kí ló ń sọ yìí kò ṣe ń dúró wò ó eh? ah, mi ò ní kílè ẹwé tí ọlọ́run ló ní kó tètè kúrò wájú mi màá kílè ẹwèrè dànù ni èmi ò ráyè òṣè. ìjọ àwa gbọ́ àwa gbọ́. àwa bíi ti bá o tó bá kàn ọ́ kan àdán ọ̀dọ́ eh. wa ṣe kí ni ó máa fi rọ́ọ̀gì. ó ti ẹ̀ ó kọ̀ ẹ̀ ó kọ̀ ẹ̀ ó bá wa. ìyá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ káàbẹ̀ ọwọ́ ìlọrin do you like money ẹ káàbẹ̀ ẹ I ah. àwọn àlọ́ go like money gbẹ̀mìrì tó máa jalè akọ́ṣẹ́ ló máa ṣe kó tó fò gànà kó tó fò fẹ́ẹ̀ kó tó lọ́pọ̀ lọ. lọ́ba ah. iṣẹ́ yẹn rìn ó ti yẹ iṣẹ́ yẹn rìn ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. <laughs> kí ló dé tó wọlé tó fún yúkọ̀ bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ kí anybody kí ló ṣẹlẹ̀. orí dídùn ló mú orí wọn inú mi ò dùn àmọ́ àbí àtọ́ èmi náà fẹ́ jẹ́ èèyàn èmi náà fẹ́ là ẹ wò ó dẹ̀ sọ pé ilé ayé na person dey make person no person bóyá máa jẹ́ gangan nìyẹn. Baba Josh, carry me dey go where I no know. Mi ìfẹ́ gbọ́ nǹkan kan ọlọ́run. Ẹ kọ́ gétí mi dànù, ẹ kọ́ gbọ́kàn mi dànù. Ọlọ́run, ẹ kí mi náà la ẹ̀jẹ̀ ìṣoríire. Bàbá, ẹ má fojú ọmọ kékeré wò mí o. Iná àìsè o, gbogbo bó ṣe ń lọ gbọ́ ẹ ni mò ń mọ̀ o. Bàbá put me for game ọlọ́run, I no go fọkọ. ọmọ ọgbọ́n ẹwọ ẹwọ ẹwà ẹwà ẹwà ẹwà ń mo mọ̀ ń pé gbogbo yín ṣe wà bẹ́ẹ̀ yẹn múlẹ̀ ó yá èmi gan mo rẹ́ni láti ṣe anything mo rẹ́ni láti múlẹ̀ mo rẹ́ni láti fàájà mo rẹ́ni láti ṣe anything ọlọ́run àní mi ò ní fuck up sẹ́ẹ̀ tí bá ti fuck up ẹ jẹ́ n collect. Baba take me serious now ìgbà tí wọ́n sọ pé mi fẹ́ sọ̀rọ̀ mi fẹ́ sọ̀rọ̀ mi fẹ́ sọ̀rọ̀ kò sí wàhálà ń gba ẹ̀ sí wàhálà. ìpele àkọ́kọ́ òun nílẹ̀ mímú tó ṣe yẹn ìpele kejì òun nìbọn yín kò yí ẹ o gbọ́dọ̀ mọ bó ṣe ń yìnbọn tàtàtà. Ta, ta, ta a ti máa gbọ́ ṣé wàá rí ìbọn tó ń wò yìí ó le láti ó tún simple láti torí ìbọn ò kí ń pààyàn ọ̀tá nú ẹ̀ ló máa ń pààyàn ọ̀tá dẹ̀ lọ́tá pa kò yé ẹ. ọ̀tá ni ọ̀tá ń pa. hundred. Um, Baba Josh ṣẹ́rí èmi fi hàn pé ìmùlẹ̀ tá mú yẹn ó kàn jẹ́ bí bond láàrin gbogbo wa lásán ni bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa ní bàbá kan ní kalẹ̀ kò yẹ yín tó máa ṣògùn fún yín ògùn ká tó máa dira tó máa ṣe bó ṣe wù tó máa ṣe nọ́mà ọlọ́run tẹ́ẹ̀bàdé ní bó ṣe wà mo wà very pé bóyá ìyá yín like màmá tó bí gangan òun gangan ló dúró tó ń pé ó yá ojú ògbọ́dọ̀ tí ọmọ mi jẹ́ pé òun ló ń sáré ṣe everything fún yín kò yé yín bàbá mo fẹ́ kẹ́ gbé mi débẹ̀ mo fẹ́ kẹ́ gbé mi rìn ọlọ́run èmi gan fẹ́ kálá mo fẹ́ dájú kò yé yín. bàbá mi ojú ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ̀ hundred. Baba, I dey with you, Ọlọ́run. Baba, carry me go where I no know. Carry me to Abaye. Ẹ jẹ́ ń wúlò, ẹ jẹ́ ń tẹ́bọ̀, ẹ jẹ́ ń ṣe bó ṣe wù mí inú ayé. Ọlọ́run, àní mo fẹ́ rìn, mo fẹ́ sáré, ayé ò ṣe dúró wò Baba, ibi tó bá le báyìí, òun là ń bá ọmọkùnrin. Baba, you sure for me, you die, alakwa. I know say you get. Má farapamọ́ fún mi. Ẹ náà èèyàn ọgbọ́n sọ di kírun àlìyálì ṣe kírun àlìyálì sọmọ ọgbọ́n àlìyálì ṣe kírun èèyàn ọgbọ́n sọ di kírun. sàjọ sàjọ lórí jẹlẹ. sajus bàbá ní pé kẹ ẹ dákun kẹ ẹ fáwọn táìmù díẹ̀ wọn àtẹǹdì sáwọn kọsítọmà wọn lọ́wọ́. kí ló dé ìwọ lọ skul ni. kò sí kankan mo fẹ́ rẹra díẹ̀ ni wọ́n á wò pé kí n sinmi lé ni. <coughs> ẹ jẹ́ kí ọwọ́ tó ń dùn ìbá bẹ́ aṣọ yes education is very very important ẹ máa ń sọ pé torí pé nǹkan iṣẹ́ ifá ìyẹn wá sọ pé kẹ́ máa ṣe ségesège ní school education is key hmm? àbí ẹ tí ì san owó school fees tó bá pé ẹ tí ì sanwó ni a máa bá yín san o. irọ́ ìyá wa bó bá jẹ́ tọ̀rọ̀ owó ni àwọn tó ń sanwó mi láti sìn tí fi jáde ara institution elédùn àti pèsè rẹ̀ fún bàbá mi kíláàsì bàbá mi pọ̀. òdodo ọ̀rọ̀ ló sọ wọ́n pọ̀ lọ́wọ́ láti ẹ̀gbẹ́ èyí tó sọ yẹn náà wá ìfọ́tàǹtì o bó o ṣá ṣe gbé wá fún ló ṣe ju advice yẹn sí ẹ education is the best legacy ló máa sọ. máa fọ máa mú kí nìyẹn fún ẹ kí tó lọ. Eh, ẹ ṣe ẹ kú gbogbo gbà bẹ́ẹ̀ ti ń rí <laughs> mo trust yín bàjẹ́ ẹ ṣeun. ṣé mo pé fine boy ní kẹ́ wà very careful. mo fine mm-hmm. pẹ̀lú bí mo ṣe dúdú yìí. ah yes na ok yín mo pẹ́ fine àwọn máa disturb yín sínú gbogbo àbáyìn. <laughs> ẹ ṣeun ẹ ṣeun ó ṣàbùbà jẹ́ bó ṣe wà yẹn gan ṣàbàbà dọ́kẹ́ ó wá ń gbọ́ ọpọlọ plus ọpọlọ lóúnjẹ rẹ ọgbà àwọn ọ̀sọ̀ yìí tó máa ń fún wọn lò láti kókó yẹn ló máa yẹ kó ja ìlú mm. gan sínú ọpọlọ. bó ṣe wà yẹn ó máa gbóná gan. bòkì ni. wáò. àwọn padà gbé inú ẹ dùn. sájọ́sì sájọ́sì. Ah. ó ṣà bàbá ni ẹ bọ́ a ṣe rè é. ẹ̀wọ̀n ni mo kọ́ mu. tí wọ́n á yín látẹ̀kọ́. ẹ bàbá ló rán mi sẹ́ ló rè gé mi wá lóko ni. ẹ ẹ wá ìwà ìwà ìwà fi ti máa mọ oògùn gan-an máa ti mọ bọ́ ṣe ń ja ewé àtẹ̀gbò ẹ máa ti mọ bọ́ ṣe ń jó papọ̀ eh. ẹ máa gbóná gan bẹ́ẹ̀ ṣe wà yìí. Hmm, lóòótọ́ mo ti mọ bọ́ ṣe ń jẹ́ ewé àtẹ̀gbò papọ̀ àmọ́ kì í gbogbo oògùn mo mọ. sẹ́yìn eh. ọmọ pé torí pógùn dùn torí rẹ̀ wọ́n ṣe máa ń pè lóògùn ni kò sẹ́ni tó mọ̀ tán. Hmm, hmm, eh. tó tọ́ ni o àmọ́ bí bàbá yín ṣe wà yẹn ọmọ àmọ́ oògùn ṣe gan-an ọmọ ní confam lọ́wọ́ bíi ti bó kò yé mi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ irọ́ bàbá mi yìí ṣe wọn hmm. lẹ́yìn kí wọ́n ṣàánú fún yàn àtàṣírí bíbò ló bá tán hmm. ah, ẹ lè rí yùn bí. bàbá ògbóná dáadáa nìyẹn o. Ah, ah, bàbá ògbóná kẹ kí wọ́n sọ pé bàbá ògbóná bàbá ọmọ kéré nùlù yìí bàbá ọkàn fẹ́ sì kọ́ gbóná fún yàn ní kódà. Hmm. ẹ ǹjẹ́ ká tún wọ́n wò báyìí ṣé bàbá ò ní àwọn tọ́jọ́ ń ṣe meeting you know bí àwọn herbalist meeting àbí bóyá ti ráwọn ọ̀rẹ́ bàbá tó gbóná gidi tó mógùn tó níkà tó máa ń wá bàbá wa. ọ bí ìpàdé àwọn asẹ́pa àwọn elélúlẹ̀ ń sọ̀hún. mo ti mọ̀ pé ọkùnrin mi àti ẹ ó jọ ń rìn papọ̀ ni. ẹ rí i ẹ bá ti rẹ́ẹ̀dì ẹ rí i. ara máa wò rí i máa fún ẹ ní owó gidi. ẹ fún mi lówó owó tó tó lẹ́wọ̀n. àní máa fún ẹ lówó ìwọ ṣàṣọ mi. Ah, mo lọ́rẹ̀ bàbá kan kì í wá sínú ìgboro ẹ̀yin lẹ́lọ́ bánú gbẹ́ ti wà o mm. ah, bàbá òun burú pọ̀ ah, torí àwọn iṣẹ́ burúkú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ gan ní sí ń bẹ́nu gbẹ́ kò lè wánú gbòòrò mm. àwọn olúburúbu ojú ọlọ burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ mm. ah, àbìlú burúkú. Hmm. Eh, kí wàá lórúkọ onítọ̀hún. Eh, bàbá àlù làwọn ọmọ ń pè wọn àmọ́ ibẹ̀ kò ń sinmi tẹ́ lọ́bẹ̀ lẹ́ni o torí ìrìn àjò kò ń sí ìrìn àjò kékeré rárá. bá mi address báwo don't mo ṣe máa débẹ̀ láti. kì í fún yín ládrẹ́s ẹ eh, inú odò sílẹ̀ ẹ bá dé tẹ́lẹ̀ tútù. mo sọ pé máa fún ẹ lóṣù transfer transfer hmm. ah ibi tí pos wà sí ilé wa nígbà wọn jìnnà pos ò easy láti rí nbẹ ìyẹn ṣe lọ sínú ìgboro lọ́rùn. ẹ àdèmájò gọ̀kadà lọ. fún wa ti èyí tí wọn bẹnu wá kì í bí ẹni ẹ kó wa sẹ́ẹ̀lì ẹ̀ ẹ̀ ní káàsì rárá ni èyí tó wà ní báàgì yẹn kó wa ẹ sì tún sẹ́ndì orí ti pọ́s. ọ̀rẹ́ mi ẹja ọmọ bàbá. ẹ fẹ́ bá mi ní nǹkan pọ̀. èmi mo sọ fún ọ pé bọ́bá gbẹ lásán lèèyàn wọ̀ yẹn kéèyàn tó bá wọṣọ tútù sọ̀rọ̀ nǹkan ṣe ni sọ̀rọ̀ àrí nǹkan tó ń ṣẹni tó wọṣọ tútù mo fẹ́ kó sì wọ náà àìmọye irú yìí tá a ti sóore bẹ́ẹ̀ fún àlọ́ lásán ni mo rí wọn ọ̀rá bọ̀ wọn mọ́. bàbá hmm? iyekíye tẹ bá fẹ́ tí mi ò bá ní màá wà lóòótọ́ èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ o àmọ́ èmi fi ń dá yín lójú níbí báyìí pé mo yàtọ̀ màá múre màá dẹ̀ sanjọ́. tó rọjò tó o lè san fún mi náà ni pé kò jẹ́ ń wọnú rẹ kì í sì jáde padà. sọ wá rí ọ̀rọ̀ àdùnmọ́dẹ́ẹ̀kẹ́ ní tí bàbá jẹ́ tí ilé ìfọmọ́ jẹun ọmọ ìsìnkàdídán lọ́kàn mi gan gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n náà wá ó sì ṣe pàtàkì lọ́dọ̀ rẹ̀ bọ́ ọ bá ti fún mi n ó fún ọ padà. ọmọ ọgbọ́n èèyàn ọgbọ́n sọ ní igi o ali alice ye ye o ali alice ọmọ ọgbọ́n ali alice ye ye o èèyàn ọgbọ́n sọ ní igi o ali alice ye ye o ali alice ọmọ ọgbọ́n ali alice ye ye o èèyàn ọgbọ́n sọ ní kí o. má lọ fi mo dákú ṣe lé nìlọrin ọmọ tó bá kú ní two wọ́n má lè sí yẹn ní three no time no time lórí street ó fẹ́ mọ bó ṣe jẹ́ ó yá lọ bí alice. ọ̀rọ̀ yìí rúgbọ́ bọ̀ déédéé o níbo ló máa já sí o ọ̀rọ̀ yìí rúgbọ́ bọ̀ déédéé o ìlẹ̀kẹ̀ má jà sí ilé má jà sóko. àlè àlè yéyé o. ọmọ ọgbọ́n. àlè ah, yé kásùnmọ́. ìyọ̀gbọ́n sọ ní kí o. àlè àlè yé yé o àlì àlìs ọmọ ọgbọ́n àlì àlìs yé yé o èèyàn ọgbọ́n sọ di kí o Ali àlìs yé yé o àlì àlìs ọmọ ọgbọ́n àlì àlìs yé yé o èèyàn ọgbọ́n sọ di kí o yé yé o ọmọ ọgbọ́n yé yé o èèyàn ọgbọ́n sọ dígí o ali alice yé yé o ali alice ọmọ ọgbọ́n ali alice yé yé o èèyàn ọgbọ́n sọ dígí o ali alice yé yé o àlì àlì sọmọ ọgbọ́n àlì àlì jẹ́ jẹ́ o èèyàn ọgbọ́n sọ bíbí o. má lọ fi mo dákú ṣeré nìlọrin ọmọ tó bá kú ní two wọ́n má lè sí yẹn ní three no time no time lórí street ó fẹ́ mọ bó ṣe jẹ́ ó yá lọ bí alice. ọ̀rọ̀ yìí rú gbọ́bọ̀ déédéé o níbo ló máa já sí o ọ̀rọ̀ yìí rú gbọ́bọ̀ déédéé o ìlẹ̀kẹ̀ má jà sílé má jà sóko. àlì àlì yéyé o ọmọ ọgbọ́n àlì. Ah, ní ọgbọ́n sọ́díkì àlì alice yé yé o àlì alice ọmọ ọgbọ́n àlì alice yé yé o èèyàn ọgbọ́n sọ́díkì o àlì alice yé yé o àlì alice ọmọ ọgbọ́n àlì alice yé yé o èèyàn ọgbọ́n sọ́díkì o. Alice Àṣàbí. Alice ọmọ Àṣàbí. rárá sà e, èmi náà ni mò ń jẹ́ Àṣàbí. yọ̀dà fún àmín. o ò ní ṣubú dànù o àmín. ẹni tó sì dá tiẹ̀ nù ní kọlù ọ́ àmín. o ò ní wòrìwòrì kọ́ báwọn jókòó yà àmín. Hmm, ọ̀rọ̀ ọmọ ni ọ́ torí mo bá ń sọ̀rọ̀ ọmọ ọmọ ni ọ́ ògbọ́n tó ń ṣe fún mi pátápátá iná mi ń nà ara mi sì gbá yagíyagí ara mi gbá yagíyagí àmì bá yágíyágí níwọ̀n ìgbà tí wọn náà sì ti múnú mi lọ tó o ti tù mí lára lára mi ti gbá yágíyágí ah! inú rí ó dùn lójú alẹ́ ara ò ní ní ọ gbogbo ònira tó ń bẹnu ayé mi ìwọ lọ ká kú bẹ bára mi ṣe wálẹ̀ lára sì tù mí wọn wàá jọ lójú sórí tó ń bẹ lọ́ọ̀mì yìí àdó ìjàmọ̀ ni iṣẹ́ ńlá làwọn ń ṣe sínú rẹ̀ bàbá tó bí bàbá mi àràmọ̀kà nínú àwọn ọdẹ òun ni wọ́n máa ń sọ̀rọ̀ oògùn ọlọ́dẹ lólóògùn jù bàbá tó bí bàbá mi ń bẹ lára wọn àwọn náà ṣiṣẹ́ yìí iṣẹ́ burúkú ni ẹ̀ẹ̀kan ní máa jáde láàrin ọdún méjì ẹ̀ẹ̀kan ló gbọ́dọ̀ jáde ẹni tí yóò yàn bá sì dùn sílé yàn gbọ́dọ̀ pèsè náà lé kéèyàn olóògùn lóògùn kó fi gbogbo orí ayé yìí kó fi sòògùn kó wá lóògùn kọjá rọ̀ nínú tó o bá ti sọ pé ṣẹ́ṣẹ́ṣẹ́ lẹ́nu ẹyẹ lọ sọ́tẹ̀lé mi. ṣẹ́ṣẹ́ṣẹ́ lẹ́nu ẹyẹ. ṣẹ́ṣẹ́ṣẹ́ lẹ́nu ẹ̀gà. ṣẹ́ṣẹ́ṣẹ́ lẹ́nu ọ̀gà. ẹ̀gà. ẹ̀gà. ọ̀nà tóóró tó ló fẹ́ tọ̀ wálé jọ́kìnní àná. ọ̀nà tóóró tó ló fẹ́ tọ̀ wálé lọ́jọ́ kìíní àná. tó tọ̀ wáyé lọ́jọ́ kìíní àná. tó tọ̀ wáyé lọ́jọ́ kìíní àná. lèmi lágbájá. lèmi alice àṣàbí. ni mo fẹ́ tọ̀ báyìí o. ni mo fẹ́ tọ̀ báyìí o. ọ wàá dà. gbogbo tó ń bẹnu àdó yìí tó bẹ ilé ti fẹ́ tó fẹ́ sẹ́ni náà la ah! iná rán hmm. ọkọ̀ ọmọ tí ó tọwọ́ mi ó bá ti ṣiyán láyé ìyọ̀run ni ó ti gbọ́ bẹ̀rẹ̀. ọ̀yà tẹ́wọ́ rẹ̀. Ah, ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà. mo lóun o ṣé orí bọ́ bá ti wá bù sọ́wọ́ tán ọ wà náwó wájú ọ wà fẹ́ ọ̀rọ̀ wa. ẹ pẹ̀lẹ́. o ti fẹ́ burúkú àbẹ̀lú burúkú lọ fẹ́ o. ẹ pẹ̀lẹ́. o lè pa gbogbo ìlú karùn-ún tó ń bẹ o. tí bá gbọ́ nǹkan tẹ̀sán dáadáa ẹ ní àdó kékeré. má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ bẹ́ẹ̀ màmá ah, ló ti rádò kété ó yàdó lọ́ba dòyànṣẹ́ ńlá akérègbè tó jẹ́ bàbá àdó ìgbẹ́ mu lásán náà fi ń dá látòkù iṣẹ́ ńlá ló ń bẹ lọ́ọ̀rẹ́ sọ pé iṣẹ́ ńlá iṣẹ́ ńlá iṣẹ́ ayé ni wọ́n bí ọmọ yìí bọ́ ọba wa tún mú náà mẹ́dùn tó tún gbé mi débi tí wọn ò dé rí wọ́n sọ lọ́kùnrin pátápátá ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n gbé ọ lọ ságbédé méjì àyè àgbèbí méjì ayé àtọ̀run níbi tí obìnrin àrùn oníbàjẹ́ pé níjà tó ti ń pàṣẹ wọn ò gbé ọ débẹ̀ wọn gbọ́ láwo dà wọ́n tàwo sí fún a kò mọ́ gbàgbé bí mo ti sọ pé ó lò ó mo sọ fún ọ pé ṣẹṣẹṣẹ lẹ́nu ẹyẹ ṣẹṣẹṣẹ lẹ́nu ẹ̀gà ọ̀nà tó rọ́ tó lúfẹ́ tọ́jọ́ kìíní àná lèmi lágbájá ọmọ lágbájá fẹ́ tọ̀ o wọn bá ti fẹ́ fẹ́ ọ wà wọnú ẹgbẹ́ kan

àgbàdo. iye bọ́ọ̀sì yẹn kọ́ àwọn ọmọ èrè tó wá mùmúkùmù yẹn kọ́ àwọn bọ́ọ̀sì yẹn. tó fẹ́ máa parọ́ fún mi ni tó ti wo bẹ̀ yẹn wọ́n ti bẹ̀. àwọn èrè ti sá wọn ò dúró. wọ́n ti sá lọ. ti sá lọ. ṣèbí wọ́n tẹ̀ ní ìsísí mi mọ́bí tó wọ̀ lọ. ibo ráyè gbogbo wọ̀ tẹ́bà yìí o. tọ́mi ti yẹ nísìnyí mo ti sọ fẹ́ yẹ times without number mo sọ fún ọ pé mi ì rí pé àwọn ọmọ yẹn wá mùmúkùmù bí tọ́mi yẹ nísìnyí ṣùgbọ́n owó orí burúkú tẹ̀lé máa gbà lọ́wọ́ ò ní jẹ́ kẹ́ ẹ gbọ́fọ̀ wo sọ fún èyí bọ̀sẹ̀ ọjọ́ kíjọ́ tí bá ti padà wá sí báyìí tí bá ti rí pé àwọn ọmọ yẹn mú mú kú mi torí pọ̀ àti èyí bọ̀sẹ̀ àtàwọn ọmọ yẹn àtàwọn tí mi ìmèjì wọn tí mi máa bá wọn nígbà yẹn gbogbo yín kúrò gidi ro ni màá kó kúrò nílé yín ṣọ́ọ̀bù ti yẹ nísìnyí màá kó gbogbo wọn kúrò gidi ro ni ṣọ́ọ̀bù ti yí ẹ ọ̀fẹ́ yìí bọ̀sẹ̀ pé èmi tán èmi gbọ́ngbọ́ngbọ́ngbọ́n bá fún pé mo bì í o lè máa ìwọ ti lọ bó ti dà láyé láyé. ìdán bàbá ìdán ṣe kò nílé ìdán bàbá ìdán ṣe kò nílé ìdán ìdán tó gbé dọ̀jẹ̀ tó tún gbé dọ̀ mí ìtàlọ́mọ̀nà tó ń bẹ ṣó lè gbé dọ̀ mí. ẹ̀wù bẹ́ẹ̀ náà ìjà rẹ̀ jẹ ọmọ kò tí màá jẹ sáìsì tí màá jẹ. lẹ́nu oṣù yẹn tó ń jáde ìwé kí n gbàgbé ọ̀rọ̀ àti ọ̀dẹ̀ náà mo fún ẹ mo ní kó ra kíní mẹ́ta mẹ́ta ọ̀dẹ̀ náà ló ń ta ọ̀rọ̀ má jẹun lọ́wọ́ ẹnu ẹ o. ìgbàgbé kan ẹ̀yin máa ń jẹ ilé ẹ̀ kí máa dùn ilé. ń gbọ́rọ̀ àwa nígbà táwọn ẹgbẹ́ yìí wà á dúṣẹ́ ẹ̀yin wá jókòó sórí òkúta bíbà ẹ mọ tí ẹ fa gbó ẹ tẹ́lẹ̀ tí máa ń jókòó sí bíbà yìí nìyà bí ẹ wá máa ṣáàdó gbogbo àdúgbò ẹ máa ṣáàdó gbogbo àdúgbò àdúgbò ló fẹ́ máa. àdúgbò làwọn ọjọ́ ọjọ́ sí ilé tiwa ẹ ẹ ń ṣáàdó àdúgbò ká mọ àwọn ilé kẹjọ alẹ́ àbí. alẹ́ àdúgbò tiwa lélẹ́ yìí. ìdákẹ́ fọyín lẹ́sẹ̀. ẹ ìjọ́lẹ̀ lè nà mí ìráyè gbogbo wọ̀tẹ́ bá tẹ́ ẹ̀ bá mi pòyìn náà ẹ́ tó bá jẹ́ wípé àdúgbò yín ni bíbà látàrọ̀ tèmi àti ní ti inú gbólóhùn aṣọ dé kò jẹ́ káwọn aládùúgbò kan ti jáde kó ti wá rẹ́sìkì náà torí wọn máa fọ́ ẹlẹ́sẹ̀ jà. bá dé sẹ́tọ̀, àwọn ará tó jẹ́ ara máa gbà nílẹ̀. Àwọn èèyàn tó wá yìí tó ń burú làwọn. Ìfá mo ní kẹ́ dákẹ́ rẹ̀ pé ẹ̀ ń gbọ́ fọ̀ ni. Yé ó táìtì ó táìtì. Bọ́lá àwọn ọ̀pẹ ń gbé sọ́wọ́ ní ìdúró ìwọlé lè bá yà. Ó ní òwò mi fọ́ sẹ́yìn. Lórí mi ìfẹ́ gbọ́ fẹ́ lẹ́nu. Mo ráyè gbogbo wọ́n tẹ́ fà àwọn ọmọ pẹ́ ń gbé sọ́wọ́ sí àwọn ọmọ mi kò lórí nǹkan báyìí. mo wà láti ilé ìsìn mo ti máa wọ dé ṣe kò mèrè o ìdọ́gba ti dé o. wà á ti lọ sí ẹ̀kọ́ gbà ẹ̀wọ́n ni wọ́n yẹn náà alaye taba lẹni taba padà máa padà lẹ́yìn ẹni ni o wèrè sún wèrè sún tí wèrè bá ti kàn kí ló máa yí tu padà sẹtọ lẹni farabalẹ̀ ni alaye alaye ọfíìsì àwọn jẹ wèrè gan ewo wèrè gan àdá kí ẹ ọdẹ kìbọn ọdà a máa pààyà ẹ àrẹ ní gbòkúlẹ̀ ọ̀lọ́ ẹ a máa yàwó èrè. kí ló ṣẹlẹ̀ ìjọba kí ló ṣẹlẹ̀ ìwà níwà ìdá tí wọ́n bá níwà ìdá mi kọ́ idán karakító èmi ni mò ń kọ́ńtúrò gbogbo àdúgbò yìí òun lé wàá jápa fún ẹ àmọ́ bá kò fọ́ láwa yúnífọ́ọ̀mù ọ̀rùn ẹ̀ làwa fọ́ fún ògì náà táwa gírọ́ làwa tó ń wò yìí tẹ́tẹ́ tọmọba àwọn akọkọ ní dọ́kara kító àwọn tó mọ̀ mí gan náà ń pè mí ní ṣáàdò àwọn tí ń ṣe kọ́ lójú wọn rí ti ti jẹyàn lójú wọn náà máa ń pè mí ní yanya kí ló sí àgbàgbọ́ wà ọmọ ọba kò fọ́ làwọn àwọn ò lè fọ́ fún wọn o. dàrú jáde. ìjọ ìjọ gangan oríta ló ti dé àwọn ìbáṣe kí ni wọ́n máa ṣe dé oríta fún wa. ó bẹ̀rù láwọn ọmọ kẹrù sọ́sáàrí eh. kò gbọ́ ọ̀kọ̀ọ̀kan. jẹ́kẹ́ ìwọ́n ti tẹ̀lé ti ń sọ̀rọ̀ tẹ́tí gbàgbé pé iwájú ẹ̀mí jọmọ kánákì lẹ ti sọ̀rọ̀ yìí tíwájú mi lẹ ti ń pariwo tẹ́ ti ń sọ̀rọ̀ ẹ ti gbàgbé pé àkín ni mímọ tójú ogun lọ àkín ni mímọ lè lájú orò kan lẹ̀ mo ti di ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà mo di pátákó ẹ̀fọ́ lẹ́nu ajá mo dẹnu jẹjẹ ní gbogbo ilẹ̀ kílẹ̀ gbogbo ń bá dé ẹ̀mọ̀ bòmíràn yìí. wàá bọ́lẹ̀ ẹ̀bẹ̀ ìwà ni wàá máa kì í ó lè ti gaza níwájú àwọn àwọn ọmọ ti gaza níwájú àwọn ọmọ òjò ní kí ló ṣẹlẹ̀. àlàyé ṣe kí ni ẹ fún sẹ. Ah! fún sẹ nana. Hey guys, they get wetin dey trouble my mind. Shall you ṣàkíyèsí ni? Ah ah. ọmọ ìgbé wá ń sìn for over two weeks ààrí kò dẹ̀ pè wá àdẹ àti ẹ̀ àti ẹ̀ tó wà guy mo na dey think this thing now ah. Um, school boy. Eh? o kàn ni o nǹkan tó wà lọ́kàn mi ló sọ jáde yẹn ah. because èmi náà kàn wo ni pé okay kí ló ń ṣẹlẹ̀ náà ọmọdé yìí ti jáde kúrò nílé láti two weeks. two weeks. àmọ́ anything nípa ẹ̀ àmọ́ tó wà àmọ́ lọ. kò dé dágbére ó kàn lọ ah, ọ̀rọ̀ ọmọ náà gan ó rí bákanbàkan because ó kàn wá from nowhere ó lè darin wa ó dẹ̀ ó kò ṣáà ṣe gbogbo ẹ̀ bá lára búlù mu òwe ṣé ó ṣe pé ọmọdé wa tẹ̀ṣẹ̀ sí wa lára ṣá. you get the point now. Ah, kó má lọ jẹ́ pé spy lọmọ yẹn o ah, náà ro nìyẹn so God go bless you you too get sense you dey you dey think you dey think far. ah ẹ mọ nǹkan ẹ̀yin guys Emi, ò bá suggest pé bóyá ká kúrò nínú ilé yìí o tó bá tiẹ̀ fẹ́ gbọ́wọ́ kọ́ àbí tó bá fẹ́ ṣe anything because bo ṣe ń lọ yìí kó má lọ dọjọ́ kan kọ́lọ́pàá wa kàn dì. kó wá kó everybody kúrò nílé pé. Ah. you know so bóyá ká kúrò nílé tó bá tiẹ̀ fẹ́ gbọ́wọ́ kọ́ tó bá tiẹ̀ fẹ́ ṣe any shit ilé yìí nìkan náà ló mọ̀ kò lè rí wa ah, mo bá mọ́tò yẹn. joy ló lọ́yọ̀ joy náà ló dútọ̀ yọ bọ̀ inú iléeṣẹ́ wa ló fi mú wa ebo kò sí wèrè ọjọ́ tá a bá rí ibi níbi wọlé pé mainland kò yẹ mainland is calling. confam wàá Idán hmm. ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe nínú ìlú wa yìí èmi gẹ́gẹ́ bí akọ̀wé ọjà àdúpẹ́ lọ́wọ́ yín ṣe. Hmm. Idán tí egun ẹni bá jóore orí ayá tọkùn iṣẹ́ lẹ̀ ń ṣe nílùú wa yìí hmm. kódà gbogbo àwọn ọmọ wa tí wọn kì í jókòó sílé tẹ́lẹ̀ ṣẹ́ni tí wọ́n bá ti gbọ́ orúkọ yín báyìí pé idán ń bọ̀ ẹ̀rù máa ń bà wọ́n ni lágbára ọlọ́run ọlọ́run máa fún yín ṣe ọkọ ọba àṣàdá ọba kò ní ṣáyín lẹ́sẹ̀ ẹ ṣé adúpẹ́. lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. èyí tẹ́ ti sọ kalẹ̀ ó fi hàn wípé nílùú tí mo ṣe wáyé wọ́n ṣe gbé mi wáyé ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ inú mi dùn ẹ ṣé gan ni. lẹ́lẹ́kejì gbogbo ìdúpẹ́ tẹ̀ ń ṣe báyìí ìyẹn ò necessary torí wípé iṣẹ́ tí wọ́n gbé mi wá ṣe nínú ìlú yìí òun ni mò ń ṣe mo dẹ̀ máa ṣe dáadáa bẹ́ẹ̀ ni ṣẹ́ra àwọn ọmọ burúkú tí wọ́n mú mu kó mu nínú ìlú yìí gbogbo wọn pátá lọ́wọ́ wa máa tẹ̀ sọ̀rọ̀ mi jẹ́ yín ṣe ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ara máa tù yín ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí ìyálọ́jà náà owó tó yẹ kẹ́ máa sọ fún ìjọba ẹ máa san ẹ san gbogbo owó orí owó àtẹ èyí tó máa rán àwọn bọ́ìsì yẹn kó wá gbà lọ́wọ́ yín ẹ má bá wọn jiyàn torí ara ẹ náà wà tẹ́ ẹ bá ti sanwó ìjọba ó wà lára nǹkan tó ń lọ máa fi ń da ọjà yín rú nínú ọjà tí ẹ ti gbọ́ mi lẹ́sẹ̀ àmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń hùwà ìpáǹle tó ń hùwà jìbìtì ọwọ́ wa máa tẹ̀ wọ́n ìgbàkigbà tí wàhálà bá ti wà ẹ̀yìn ẹ pé nọ́mbà mi tí ò bá ti lọ́ọ́ ẹ pé ọmọ ẹ gbogbo nọ́mbà yẹn ni mo ti pín káàkiri nọ́mbà mi wà lára ilé tí mo fún yín yẹn tọmọ iná wà ń bẹ àtàwọn bọ́ìsì mi yòókù ẹ chàpín. kéchekéche lẹ́tìrí o kàjàkàjà ń bọ̀ lọ́nà ẹ àwọn tá a ti mú yẹn àwọn wà lọ́dọ̀ wa àwọn tá a ti mú a ti máa mú wọn ẹ lọ́ máa tajà yín ẹ máa rìnrìn yín kò sí wàhálà. ṣé ọlọ́run á máa fún ó ní àmì àmì ó níbi tí mo fẹ́ sáré dé báyìí màá rí kábíyèsí náà ẹ ṣé o. ló ń ṣẹlẹ̀ o nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ kò sáà kò kò ó ti. mi dán my man take it easy eh. dídàn hmm. ṣó mọ̀ pé gbogbo wa la mọ̀pa tó ń kó nínú ìlú especially ládùúgbò tá a wà yìí àmọ́ akitiyan rẹ̀ ládùúgbò ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ ọkọ pé àwa kan wà tó jẹ́ pé nǹkan tá a bá ṣe mo mí pé koríko tí irú àwa yìí bá tẹ̀ koríko tí ń rin irú àwa yìí tá a bá tẹ̀ báyìí àtẹ̀lé ni. ìdán. ó yẹ. ìdán. sáálì ala ọ̀rọ̀ lẹ́tí gbọ́ tọ́lá yẹn ti sọ sílẹ̀ ẹ ṣáà mọ̀ ọjà làwọn ń tà tá fi jẹun tá fi bá àwọn kòrí títí tá fi bá àwọn tìbẹ̀ but ìgbà tẹ́ ti dé àrọ́jà tà mọ́ everywhere no soft bra kò dẹ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ àlàyé bá tẹ̀ díẹ̀ díẹ̀. you know what Idan a fẹ́ ṣe level kan tí level yẹn bá lọ smoothly bó ṣe yẹ kó lọ name your price any amount we go ah. give you. kí ni gbogbo wọ̀tẹ́ bá tẹ́ bá mi kù náà kí ni gbogbo wọ̀tẹ́ báyìí mi bóbìnrin ní gbólóhàn sọ ṣọ́ọ̀bù ti jẹ́ ìsìn ẹ wá ẹ fìyẹn dẹ ìtẹ́jú lẹ̀ ń tẹ́ mu dẹ̀ ń tẹ́jú ẹ̀ tèmi náà kí ló wáá fa pé bóyá mò ń dín in lọ́wọ́ ṣé ìránṣẹ́ kan dín ìránṣẹ́ kan lọ́wọ́ nìyà kí ni gbogbo wọ tẹ́ fà ẹ ṣe tẹ́yìn ẹ jẹ́ kí n ṣe tẹ́yìn àbí mo wá sọ̀dọ̀ yín tí mo sọ pé mo fẹ́ máa disturb yín ni ṣé torí kan tá ṣe pèmí wá bí lélẹ̀ yìí. ìdán ojú wa lọ́nà ṣẹ̀ta wa ìránṣẹ́ tí ń dín ìránṣẹ́ tiwa lọ́wọ́ ọlọ́run o rí nǹkan jẹ o jà mú lọ sẹ́nu. Oh. name your price dun ten million five million we will give you na street. ṣọlá pé mo ti sọ fún ẹ pé mi kì í bọ obìnrin ní gbólóhùn aṣọ kò dúró síbi tó fẹ́ dúró sí sórí wọ irú àbùkù wo ló fi ń kàn mí náà kí ló ṣẹlẹ̀ gọ́gọ́gọ́ kí ló dé a gbogbo wọ̀tẹ́bàtẹ́ bá mi kò pẹ́ o máa jẹ́ wípé iṣẹ́ ọwọ́ yóò mọ̀ iṣẹ́ ọwọ́ yóò mọ̀ àwọn tíṣọ wọn bá ti mọ́ mi kí n bá wọn ní wàsálà ṣọ̀rọ̀ mi dé ní ìsìn tíṣọ wọn bá ti mọ́ máa lọ́ lọ tí kí n máa lọ́ lọ tèmi èwo ní gbogbo wèrè tẹ́ ẹ bá mi kó kọ́ iná kí n gbogbo lè nà. bàbá nílì ọ̀pá ẹ̀sìn ó wà lẹ̀. ǹdọ̀ ǹdọ̀. bọ̀bọ̀ sún sẹ́yìn fún mi sún sẹ́yìn. báyìí pẹ́ fi ṣí. báyìí náà cooperative. Ayi, owó ìkọlà tó mú philatreating wa. Ó yẹ kẹjọ́ ká clear bribe kúrò ní ti lè sọ fún yẹ. Ẹ má wọlé ẹ gbà ẹ kàn tà. Ìyá bèrè no worry, ẹ̀wọ̀n dán no worry, ìṣẹ́ni ò calm down no worry, no wàhálà bọ̀ ẹ̀rọ ọ̀dọ́ wá jẹ́ nítorí tó yẹ kó tẹ̀sí ọjà yẹn bẹ́ẹ̀. òun ẹ tó lọ bìtẹ̀ yẹn ìwọ̀n kọjá yẹn wá sí tán ọmọ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ìwádìí ti dín lásán àti ìjẹsà nígboro wa gbogbo ẹnu ẹ ló kún fọjá mi mọ tó ń ṣe. bóyá ní àṣẹ bóyá dé yàtọ̀ jọba bá sọ ọmọ máa fi bọ̀ fún mi ẹ̀ dànù yàtọ̀ ọtí mi. Síjọ́ kọ́fẹ́. Ìjọ́kọ̀ mo bá sọ ọ́ bẹ̀rẹ̀ máa fún máa fún ọkọ̀ ọ̀kẹ́ dànù. Ẹ̀rù máa gbá ojú ẹ̀ máa gbá pé iná máa gbá ojú ẹ̀. Ẹ̀rù mo kọ́ tẹ́ ṣe. Àṣẹ ìpapọ̀ pẹ̀lú business tẹ́ kí ni business mi. Everybody kan ṣe iye mọ́ òun ni gbọ́dọ̀ wá yéyé o ìdánbalẹ̀ sorry, ìdánbalẹ̀ not nílé ìdánbalẹ̀ o ìdánbalẹ̀ o ó mọ̀ pé àwọn guys èmi náà ṣàìsì bọ̀ látọkàn ó wá ti torí pé oníbọ́dì jù mí lọ ó fi cheat mi olórí burúkú mo dẹ̀ nígbà fún ẹ̀ àwọn tẹ́kọ̀ọ́ máa tẹ́wọ́ gidi fún mi àwọn tẹ́kọ̀ọ́ náwó náwó ni wọ́n ìbọ ó ti tó bọ́dì ọ̀rẹ́ mi jẹ́ mi nígbà. kí ló ṣe kí ló máa ṣe wọ bíi kí ló máa ṣe sọ gbẹran tó níwò ṣé bíi ti bí ẹ ni. ẹ èmi ni gbin lẹ́nu ẹ ni gbin wo a máa jọ mú nǹkan lẹ ṣànímọ̀ onígbà fún ẹni ṣe. Kélébé kí ló dé? Màmá, ọ̀rọ̀ àná yẹn ni bébí disturb life mi sí o. Ń gbọ́ sí Kélébé. Màmá ṣé kò tó torí ni? Àwọn guys dey náwó náwó náà máa tẹ́wọ́ fún mi gidi ni. Ó wá lọ fi torí pé ó ní bọ́ọ̀dì ó fi bẹ́ mi jẹ́ ó gba àwọn guys lọ́wọ́ mi àbí báwo ni babe. Wọ́n tẹ̀lé bá mi try shit yẹn, màá ti treat fọkọ ọ̀pẹ yìí. Tọ́lá kí ni kí ni kí ni ṣẹlẹ̀? Ta ló pẹ̀ sọ̀rọ̀? Ṣó pẹ̀ sọ̀rọ̀ ni ó ń tepo sí àbí? Kọ́ ba lè máa jà. Mi ìbá yẹn wá bí ìwọ ń tiẹ̀ ó dà pé ẹ̀ mò ń lọ síbì kan sìn wọ́n dẹ̀ ní pé kí n wá èèyàn tó tẹ̀ pẹ̀lú kókó yà lọ tó bá ti ní kí n má ṣòṣì bẹ̀. ìpele máa pẹ́ lọ́jọ́ àṣà wo. Thank you. Hey, hey. Move it. Down. Down. Mo ní kẹ́ kúndẹ̀. Tó bá sọ̀rọ̀ màá fi mọ fọ́rí ẹ̀. Tó yá gbèdé ni. Kí ló Okay, Kí ló jẹlẹ̀ tẹ̀ tẹ̀ ni? Oge Okay, iṣẹ́ ajẹ́lẹ̀. Ikọ́ tẹ́jú ni. Oge jọ. O ní kúrò ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn sí ní sí. Kí ni bọ́bọ́ wọ sẹ́fà tó bá mi fà yín? Mo fẹ́ sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ tó ń ṣe rẹ̀. Gbogbo yẹn dákẹ́ máa ń yìnbọn máa fọ́ ní nídànù èèyàn fifty ni mo ṣe pa lánàá ẹ̀ jọ mi lójú lójú mi ẹ ti kú ẹ ti èrè yóò bá jọ pé nǹkan tó bá níyì òun là á ṣe kí ni òun là á mú pamọ́ lẹ́yìn ọmọbìnrin ìbẹ́ṣe rẹwà tó ẹ bẹ́ ṣe sí tán burúkú gbàgbẹ́ mo bẹ ṣe sí tán mo bẹ ṣe sí tán fáráyé ẹ sì gbàgàdà gbàgàdà ṣáyé lẹ wá ọjọ́ tó bí kété yín bẹ ṣe kúnlẹ̀ yìí náà ṣe kó mọ tán pa àwọn èrò tán wá ṣàjọyọ̀ tán sọ pé wọ́n ti bímọ wọ́n ti ṣolóríire tó bá ti jẹ́ wípé wọ́n mọ̀ pé olóṣó bínú ọjọ́ ìjọba ti sọ ní ìdàlú ah. tó bá ìdọ̀la ẹ̀rọ máa sọ pé ẹ̀rọ kọ̀ọ̀kan fẹ́ ọkọ tó bá ṣe mistake ìfẹ́ yín gan-an kò sí ìgbà tí ò ní ṣàgbèrè nígbà tí kọ́ ọkùnrin bá ń rá mọ́nú yín ibẹ̀ ti lọ ó ti lọ fà gbọ́ ìgbà jíjẹ́ jíjẹ́ mẹ́kọ̀ọ́ gbẹ́ni dákẹ́ tí ẹ̀ka tí wà kí ló ṣe torí kí ló ṣe torí ṣe iye pé tó lè ní padà wá bí owó ṣe rí tó yẹ kẹ́ ẹ wúlò fúnra yín tó yẹ kẹ́ wúlò fáwùjọ ayé yìí bàjẹ́ ó jẹ́ ìdílé inú mọ́tò akóyin ayé yìí máa wù kó máa ta lé ní. ìyàmú. ìwọ wá ìwọ wá wá tiẹ̀ bọ́ síwájú bí gbogbo ó ṣe rí níbo náà ti kan bọ̀ lárẹ̀ níbo mo dà níbo yìí ibo náà fẹ́ gbàdọ̀rùn lárẹ̀ bó ṣe rí. má jírí wọn. ìwà títa ni tó dàbí gomọ̀tọ́ ní ọ̀gá hmm? ẹjọ́ mo mọ̀ ìpínlẹ̀ tọ́lẹ̀ ti pè mí ẹ ti wọ́n nìyí ipe káwọn ọmọ ẹ̀ kan má ṣiṣẹ́ yẹn mọ́ mo dẹ̀ ti ibẹ̀ yín mo ní kẹjọ pé kí n má lọ bọ́ọ̀sì mi bí mo kúrò ìbẹ̀lẹ̀ ṣe lọ bọ́ọ̀sì wọ́n dẹ̀ pè mí kódà gan ibi tí mo wà gan mú láti máa sáré bọ̀ ni ẹ̀dẹ̀ yẹn pọ̀ là ní weekend tí wọ́n dẹ̀ fi máa dọ̀ láǹsì ẹ̀yin ọlọ́pàá ilé máa sọ nǹkan míì ẹjọ́ nítorí ọlọ́run tẹ̀mí ní kí n sáré wá kí wọ́n á bá yín ẹjọ́ ẹ gbà mí. Hmm, eh, Dámiláre gbogbo nǹkan tó sọ ni mo ti gbọ́ àmọ́ mo ṣe é tẹnumọ́ ohun tí mo ń tẹnumọ́ àwọn ọmọ yẹn ò lè máa ṣiṣẹ́ aṣẹ́wó ní ìlú wa ẹ̀ ẹ́ ìlú yóò fààyè sílẹ̀ fún iṣẹ́ yẹn fọmọbìnrin kò dáná ọ̀hún ọmọkùnrin òun ṣàṣẹ́wó táwọn ọ̀hún sára wọn síta tó obìnrin ni mò ń sọ ń sìn ìlú yóò fààyè lẹ̀ mo dẹ̀ ti sọ fún ẹ times without number wípé káwọn ọmọ ẹ̀kọ́ máa ṣiṣẹ́ aṣẹ́wó mọ́ èmi gan ó lòdì sófin mi kí ìlú ikú tẹ́ kí wọ́n máa ṣaṣẹ́ wọ́n lu torí èmi fúnra mi mi ò gbà wọ́n gbọ́dọ̀ fi tẹ́ yẹn lẹ̀ ni ìdí tí mo lọ fi rédíò wọn nìyẹn. ẹ sá mo understand yín bọ ṣe rí àwọn ọmọ yẹn púpọ̀ nu wọn nǹkan tó ń ṣe kò dùn mọ́ wọn nínú ṣùgbọ́n most of wọn ló ní nǹkan tó ń face bí kan ní bàbá tó fẹ́ fún lówó ìyá tó sick ọmọ tó máa bọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́pọ̀ ọkùnrin dánmọ́ sí wọn láyà ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. dámilẹ́ni ìwọ náà máa gbọ́ nǹkan tó sọ sọ́sọ́wọ́ kò gbé sétí náà wọ́n ní nǹkan tó ń dojú kọ wọ́n ní bùkátà ṣé wọn ò lápá ṣé wọn ò lẹ́sẹ̀ ni ṣé wọn ò lọ́wọ́ ni ṣé àtẹ́lọ́wọ́ ẹni ṣó ń tán ní jẹ ni kí ló dé aṣáàrẹ gbé wọn aṣáàrẹ gbé wọn tó jẹ́ pé wọ́n ń ṣe petrol attendant ààrẹ gbé wọn tó jẹ́ pé wọ́n ṣe secretary ní company ààrẹ gbé wọn tó ń ṣe sales guy nínú supermarket tó dẹ̀ ń gbowó gidi èyí gan-an nínú wọn ní pálí ó kàn ń tọrẹ jẹ́ ní kó lọ ṣiṣẹ́ ní báǹkì nǹkan tó kọ́ ní skul kó lọ ṣe ṣùgbọ́n owó délì ó ti ràn mọ́ wọn lójú wọn ò lè dúró jọ́tún nínú ṣé fifty thousand wá kéré jù nínú owó tí èèyàn gbà lóṣù ni ṣé wọn mọ̀ pé ẹ̀sán tẹ́rẹ́tẹ́rẹ́ ní dìbò ni ṣé wọn mọ̀ ẹgbẹ́ wọn ló ṣe pos attendant kí ló dé kí ló ṣẹlẹ̀ gógógó ó ti wá jájẹ́wò nìyẹn ó ràn mọ́ wọn lójú ní onítekùtì làwọn ọmọ yẹn onítekùtì ni wọ́n Mm, kò sí nǹkan tí mo lè sọ sáà mo kàn ní pé kí n bẹ̀ yín ẹ jọ wọn ò ní ṣe mọ́ wọn ò ní ṣe mọ́ ẹ jọ nítorí lẹ́kọ̀ọ́ wá mi fi wọ́n sílẹ̀ wọ́n bá lè máa tẹ̀lé mi pé wọ́n báyìí sí ọrùn mi náà wà ọrùn mi náà wà èmi nìkan náà èmi nìkan náà máa sábà ẹ nítorí Ọlọ́run tó yẹ mo ní kí wọ́n sábà. Dámiláre Dámiláre ó ti mọ̀ pé mi ò lè kọ̀rọ̀ sí ẹlẹ́nu màá fi wọ́n lẹ̀ màá rí lè sí wọn àmọ́ sọ fún wọn kó fi tẹ́ tó fi lẹ̀ kì í ṣe iṣẹ́ tó dáa iṣẹ́ tó bá jẹ́ ọmọbìnrin jẹ́ ni tí o bá gba ajẹ́lì sẹ́yìn á bá jẹ́ lọ́jọ́ wájú. ṣé o ti gbọ́ mi báwọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ o tí bá padà rí wọn tó lọ sára wọn síta tí bá ti lè gbá wọn mú báyìí tẹ̀jẹ̀ wọn ò bá ti gbẹ lọ́wọ́ mi wọn ò níbi tó ń lọ torí tó bá padà bẹ̀mú mi ní gbọ́ ah. mi ìfẹ́ rí i pé wọ́n ṣàjẹ́gún bímọ ìlú wa yóò fara gbá èmi fúnra mi mi ò fara gbá tó gbọ́ mi kò tọ́jú ara ẹ. ìdá tó gbéra tó tún gbéra mi ta ló mọ̀nà tó ń bẹ ṣọlẹ̀ tó lómi. ẹ ká san o ẹ ká san bí yìí o. ẹ ká san o ẹ ká san. ah mo need the table water. table water mélòó ma. ẹyọ kan. ok ma mo ń bọ̀ ẹ ṣé. Ṣọ́mà. Ah, kò tútù. Ah, ìyá mi, kò tútù. Ẹ má bínú à níná láti jọ yìí. Ok, ẹ má wọlé, màá bá yín ràn. Ẹ ṣeun mà, ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ gbà mà. One thousand. Mo mo ti fẹ́ rí change báyìí. Ah. Ẹ jẹ́ kí n wá bí mo ṣe máa rí iṣẹ́, ẹ má bínú. Ẹ má wọrí you can keep the change. keep the change. Um, ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. Um, ẹ gbà mọ. ẹ tún fẹ́ ra nǹkan sí i. ha ah, no mi ò ra nǹkan o ẹ̀yin náà ẹ lè fi ra nǹkan àbí kẹ́ bá mi fáwọn àbúrò. <laughs> all ma. ẹ ṣé o. Ah. mi ì dẹ̀ mọ̀ wọ́n rí i. 向我弄。 dáadáa. Hmm, ah, mo tiẹ̀ sí rí bẹ́ẹ̀ ṣé kò wà láta púpọ̀. gbogbo ẹ̀ wà ó pẹ̀. Ah, ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ kú fẹ́. a ah, kò tọpẹ́ mà. mo ń bọ̀ ẹ wá múnú eh. jẹ́rí tó ń jẹ yìí ẹja rẹ̀ ata ò pọ̀ jù magi ò pọ̀ jù àlùbọ́sà ò pọ̀ jù. ẹ ṣé gan. èmi kan ti wá rò pé ti bá ti jẹun tán mo máa pè yín. sẹ́rí eh. fóònù tí mo mú dání ó ti kú ẹni káàdì lórí fóònù yín. káàdì ó yẹ kí n ṣì ní bí hundred naira ń bẹ. Ah, ẹ ṣeun gan ma ẹ jọ̀ọ́ mi. yes ma. torí mo ní láti pe ẹni tí mo wá wá sádùúgbò yìí. iná ṣì wà lórí ah, ẹ. ẹ ṣe gan ma ẹ jọ̀ọ́ kí ni address, àdúgbò yìí. àdúgbò àdírẹ́sì. bẹ́ẹ̀ni. ah má bínú orí ni. ok má bínú orí street. nọ́mbà kílọ̀ dọ́ yín. ah nọ́mbà fifty three. fifty three ok. mò ń bọ̀. ok ma ẹ ṣe gan ni ma. ọmọ ọgbọ́n ọgbọ́n lọ Ali Alice ye ye o. Ali Alice ọgbọ́n Ali Alice ye ye o. Èèyàn ọgbọ́n sọ di igi o. Ali Alice ye ye o. Ali Alice ọmọ ọgbọ́n Ali Alice ye ye o. Èèyàn ọgbọ́n sọ di igi o. Má lọ fi mo dákú ṣe lé nílọrin ọmọ tó bá kú ní kí wọ́n èmi ni èmi ni. Má bínú orí street mo wà. Ó fẹ́ mọ bó ṣe jẹ́ ó yá lórí yá Nọ́mbà fifty three. Ọ̀rọ̀ yìí rúgbọ́n bọ̀ déédéé o, níbo ló máa já sí ọ̀hún? ẹ mọ́mì ẹ ṣé bá mo ti mo ti méèkọ́ ọ̀tàn. à ah, sísí mi ẹ ti sọ fún wọn. bẹ́ẹ̀ ni àpò ní sí ọmọ adébí ah, láìpẹ́. ọmọ àtọ́ débi báyìí. ẹ ṣé o. Ah, ẹ̀yin náà dẹ̀ lè mú ẹja o lásán wù ẹ papọ̀. ẹ ṣe ẹkú gbàgbọ́. <laughs> kò tọ́pẹ́ mà ó yẹ mẹ́jẹ mẹ́jẹ mẹ́jẹ kájọ jẹun papọ̀. àbí kí n fún yín mọ́t. ọ ẹ wo omi ti wà ókè. à ó tutù lẹ́nu. ẹ má wọrí ẹ ṣe gan ni mà. ẹ ṣe mà. gbà nọ́mbà yìí nìyẹn iṣẹ́ tí mo fẹ́ kó bá mi ṣe mo fẹ́ kó wà detailed ìyàwó ẹ̀ ibi tó ń gbé time tó ń jáde time tó ń wọlé àdúgbò tó ń gbé everything about him mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní monitor ẹ̀. mama ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn. yes. tó bá ti jẹ́ pé tẹ́lẹ̀ ni kò sí problem tí bá ti kúrò bá yín sìn àti èmi àtàwọn tèmi a máa fọ́n dà sí gbẹ a máa máa wá gbogbo nǹkan tẹ fẹ́ a máa wá fún yín ó kéré gan màmí allah ó kéré gan. ok number two mi ì mọ̀ bóyá o ní ẹni tó lè yà mí ní mọ́tò mo máa sanwó o you understand To lè rent motor for me, you know tí mo kàn lè lò for the meantime. <laughs> Mama, mọ́tò okay, kéré gan ó kéré gan mo ní ìpàdé mi bamsi autos wọ́n máa fún yín mọ́tò irú mọ́tò wò lè nǹkan méjèèjì tí mo ní látọ̀dọ̀ yìí but bọ̀jọ́ get back to me as soon as possible. kò sí wàhálà. ọ̀rẹ́ ìwọ lè máa lọ́ntì ẹ̀. all right. so sister. ẹ ká oh she ó any particular brand ẹ ni. Mm, not really but um, mama prefer be a Spanish wine or Italian wine. ẹ jẹ́ wo brand ẹ mú and the percentage oh this is South Africa the percentage is high. okay. okay. Uh, there is one I want to recommend for you okay. Mm. Oh, good. Oh, this is better. And then I like brand illegal. Eh, sure. Yeah, definitely. Okay, I'll go for this. Thank you. Ṣé yẹ kọ́lẹ́ fẹ́? Hmm, ẹ mọ̀ pé mi ò brand eléyìí, so let me just go home, taste it, then tí n bá ṣe I'll right, come back fine. to get more. Trust me, you'll definitely like it. And um, you have a very lovely store. Thank you. You're welcome. <laughs> Ẹ ṣé. Àtàjèrè lágbára Ọlọ́run. Àmín. Bẹ́ẹ̀ má gbàgbé kí Ah, definitely. All right. Oh, yeah, Ẹ jẹ́ kí n bá yín gbé má wọ̀rí, má stress ara yín. Oh, you're so Let's nice. Oh my God. Oh, <laughs> ah, Eshe, ṣé thank you so much. You're welcome. um, Daniel ṣé Mrs. Badmus ti supply drinks to fẹ́ supply ẹ̀ dẹ̀ rẹ́ mi tẹ̀ okay. ah madam. Oh, sister. <laughs> Good to see you again. Yeah, ṣàlàfíà lẹ wà. Àlàáfíà la wà. Ọlọ́run tẹ̀lé wá ní pé mo máa rí yín. Oh, really? Yeah, you definitely calculate that. <laughs> Okay. Ẹ jọ̀ọ́, mo ti ní bóyá tí n bá tiẹ̀ gan-an, màá lè ṣé ẹyún kí n ṣe home delivery ni. ah why not a máa ń ṣe home delivery now. Mm-hmm. kódà kẹ́ pè wá ní twelve a.m. lóru táwọn ọmọ mi bá ti close màá wá deliver ọjà fún yín as long ti estate yín ò bá ti jìnnà síbí báyìí torí mm-hmm. harmony estate ni mo gbé like just two street to this place. Hey. a máa make delivery fún yín anytime. ọ̀dọ̀ mi ló dẹ̀ wá jìnnà my harvest state ń bẹ̀rẹ̀ wò. really my harvest state lẹ́lẹ̀ bíbá. ẹ wò kódà kẹ́ pè ní one a.m. lóru màá wá deliver ọjà. wow that's good eh, ẹ fún mi ní nọ́mbà yẹn all right um, whatsapp number ní kẹjẹ kó jẹ o so that tí bá ti ní ìdáni tèmi màá lè máa send ẹ sí whatsapp yín. all right no problem ẹ kọ hi. all right thank all right. you. you're welcome ṣé ti ra nǹkan tẹ fẹ́ rà tán. Hmm, ẹ wà bá wa ra àjàdá. ta Tani ta is this not my house this is my house for crying out loud Alice what are you doing in my house báwo ló ṣe wọlé I am talking to you you are smoking and drinking in my own house. Move! What's he like? What have I done to you? Just, please, easy. No! Kid Moshef. Are you mad or something? àdì àdì sọmọ ọgbọ́n àdì àdì jẹ́ jẹ́ o èèyàn ọgbọ́n sọ di igi o. má lọ fi mo dákú ṣe lé nìlọrin ọmọ tó bá kú ní two wọ́n má lè sí yẹn ní three no time no time lórí street ó fẹ́ mọ bó ṣe jẹ́ ó yá lọ bí alice. ọ̀rọ̀ yìí rúgbọ́ bọ̀ déédéé o níbo ló máa já sí ọ́ ọ̀rọ̀ yìí rúgbọ́ bọ̀ déédéé o ìlẹ̀kẹ̀ má jà sí ilé má jà sóko. àlè àlè yéye o. ọ̀kan sọ̀díkì àlì alice yé yé o àlì alice ọmọ ọgbọ́n àlì alice yé yé o èèyàn ọgbọ́n sọ̀díkì o àlì alice yé yé o àlì alice ọmọ ọgbọ́n àlì alice yé yé o èèyàn ọgbọ́n sọ̀díkì o yé yé o ọmọ ọgbọ́n yé yé o èèyàn ọgbọ́n sọ̀díkì o àlì alice yé yé o. Ali, Ali, ọmọ ọgbọ́n Ali, Ali, yé yé o èèyàn ọgbọ́n sọ ní ìkí o Ali, Ali, yé yé o Ali, àlìs ọmọ ọgbọ́n àlì àlìs yé yé o èèyàn kan sọ ní ibi o. má lọ fi mo dákú ṣeré nìlọrin ọmọ tó bá kú ní two wọn má lè sí yẹn ní three no time no time lórí street ó fẹ́ mọ bó ṣe jẹ́ ó yá lọ bí alice. ọ̀rọ̀ yìí rúgbọ́bọ̀ déédéé o níbo ló máa já sí o ọ̀rọ̀ yìí rúgbọ́bọ̀ déédéé o. Ali, Ali, sílé májà sóko. àlì àlì yéyé o. ọmọ ọgbọ́n. àlì ah, yé kásùnà. ọgbọ́n sọ de kí o. àlì àlì yéyé o. Ali, àlì ọmọ ọgbọ́n. Ali, Ali. yé. ẹ kúlé o ah, ẹ kúlé o. Tade. Tade. Tade kí ló ṣe é torí ọlọ́run Tade. Tade kí ló ṣe é kọ́kọ́ ṣe é láàárọ̀ ìkí tó kúrò ní ìlà Tade. Tade. Tade kí ló ṣe é náà Tade. Desmond. Akọni. Ọmọ idán. ṣe kàn ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ̀ mọ iye tó ṣòro tètè gbà mí sílé tẹ́ni kí n máa bọ̀ nínú ilé yín kí wọ́n máa bá yín gbé in fact ẹ lè mọ orí ńlá bàǹtàbàǹtà tẹ́ ṣe fún mi mo appreciate yẹn ṣe gan ni mo ní torí pé mi ìdẹ̀mọ̀ èèyàn kankan ní èkó dẹ̀ ni àti Ìbàdàn ni mo ti wá àmọ́ áńgẹ́lì lọ́lọ́run kàn fi ń ṣe sí i tètè decide pé kí n máa pọ́n ẹ ṣe kan ni mo ń sí ṣe kan ni mo. lẹ́hìn di olú àbí kí ló porúkọ ẹ̀ sórí àwa abiyamọ àwa ló yẹ ká máa ṣoore gan o torí àmọ́ bíi táwọn ọmọ wa ń dé àwọn wa lọ akànpàdé ṣé táwọn obìnrin bá ṣe lọmọ ẹ máa bá ń wájú torí bẹ́ẹ̀ lèmi ṣe ń ṣe tèmi o kéèyàn káàkiri káàkiri bí o ṣe ròyìn yẹn kí n wá ní mi ò fẹ́ kí n ní kó máa lọ. Ah àbíyamọ burúkú náà pẹ̀lú ẹ̀ ilé ilé ẹ̀ you are free àwọn ọmọ mi ní àjọkẹ́ lélẹ ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ ẹ̀ dé gbogbo wọn bí tèmi náà ṣe ń wà wọn máa ń kóyàn mọ́ra ni nǹkan tó bá ń wù ẹ jẹ nǹkan tó bá ń bi tó bá ń wù ẹ sùn kò sí nǹkan tí ó béèrè tí mi ní ṣe fún ẹ níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹni tí ìwọ bá nípa òun ni kò ṣèrànlọ́wọ́ fún enjoy your life ọmọ dáadáa. àti àjọkẹ́ mo lérò pé ẹ̀yin náà welcome me. who am I to say no since the mom say ti fàyè gbà yín you're welcome. ẹ ṣe èmi náà kàn ń ṣeré <laughs> ẹ ṣe gan. take care yes ma yes ma. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. okay ah no no no ah. ah. are you sure. yes i'm okay. o take care of yes, after you yes ma ẹ ṣe mọ mi. dáadáa yes ma. kí làbọ̀ wá ní kí làbọ̀ ẹ mú lọ sọ́run ah aṣọ àbí mi káàbọ̀ pẹ̀lẹ́. ẹ jọ èwo làwọn ohun. Mo la ti rí àlejò. Ah, a kó àlejò ní káàkiri wa. Ọmọ ẹ̀ yá máa ṣe tiwa. Tó bá rí nǹkan tí ojú ọmọkùnrin rí káàkiri ìgboro léni. Ah, ó kàn rìn kiri ni. Ó bá wọlé mọ́. Ah, kó wọlé ilé nílé ẹ̀. Bíbélì sọ pé ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún wọn lòun lẹnì kejì ẹ ó dẹ̀ mọ̀ pé mi kì í fi báìbù ṣeré. ẹ bọ̀ tẹ màmí kò ń ṣe bí unknown gunmen o hmm ẹni téèyàn bá mọ̀ bóyá bíi neighbor àbí nǹkan kan ni o mami hmm. hmm. ilé ayé yìí ó gbẹ̀gẹ̀ o ilé ayé yìí gbẹ̀gẹ̀ ẹni tó wá sí ìbáyín sìn ẹ mọ̀ orúkọ ẹ ẹ mọ̀ anything nípa ẹ ẹni tó kó máa bọ̀ nínú ilé. Ah, àṣàbí má jọ dáàdi ẹ o má jọ dáàdi èmi ń kóyàn mọ́ra ni o. Ah, orí ni a máa ṣe léyìí a máa ṣe léyìí. ṣé àrọ̀rọ̀ kílẹ̀ sílẹ̀? sórí gbogbo àgbègbè ọkọ mi ò lọ́gàá nínú àgbàjọ àjọ lọkọ mi gbà wọ́n dẹ̀ mọ̀ dáadáa torí pé ó máa ń ṣòótọ́ ó ń sọ òótọ́ fún gbogbo èèyàn a máa gbọ́ bàbá kàṣì bàbá kàṣì bàbá kàṣì jẹ́ burúkú léṣù kọ́ di òògùn ọkọ mi bá jáde láàrin pé kò lọ fáwọn alájọlówó wọn torí kò kí ń fàjọ wọn jẹ wọ́n jìyà àwọn ọmọ burúkú yìí àwọn alọ́kọ́lówó kígbe àwọn ọ̀gára yìí wọ́n bá dọ́kọ̀ mi lọ́nà wọ́n lù bíi bàrà wọ́n pa wọ́n bá gbowó lọ. ọdún ah, mi ó ah, láìpẹ́ gbogbo ẹni tó jẹ lówó owó àjọ wọn. wọ́n ṣàgbowó wọn àbọ̀ nígbà. mo bá bẹ̀rẹ̀ gbèsè yìí mo bá bẹ̀rẹ̀ sí ní rọ owó san mo rọ owó san rọ owó san rọ owó san òun ló sọ wọ́n a tí wáyé sọ wọ́n dẹnu àrílẹ̀ sọ wọ́n nígbà tí wáyé. àmọ́ ọmọ lò ẹ máa rò jù àdúrà mi ni wípé gbogbo ìkólọ yẹn pátápátá ló máa padà lọ́pọ̀lọpọ̀ tọ́lọ́run dẹ̀ máa bù ní nílọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀wọ̀n mọ́ mi ẹ̀yin náà ni màá tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ sílẹ̀ ẹ̀ tún wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí yín pẹ̀lú nǹkan kékeré tẹ́túra fi máa ní yín lè tún gbà mí sọ́dọ̀ wípé kí n tún wá máa gbé lọ́dọ̀ yín mú mi ṣe kan ni bí ṣe kìtìkìtì kan ni. adéolú abiyamọ tòótọ́ ó gbọ́dọ̀ máa ṣàánú torí kó fọmi táwọn ọmọ tiẹ̀ bá dé bó ni mo mọ̀ táwọn ṣàbí àtẹ̀yàwó ẹ̀ lọ kí n má wá ṣe gbogbo nǹkan tèmi bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíì èmi máa ṣe o ibi tí máa dé mo máa débẹ̀. àdúrà mi dẹ̀ wá ní wípé gbogbo ibikíbi táwọn ọmọ yìí bá dé tó bá fẹsẹ̀ tẹ̀ báyìí a máa jẹ́ ìyànú fún wọn a máa bójú rí ọlọ́run pàdé gbogbo nǹkan tó bá dáwọ́ lé báyìí ló máa máa yọrí sí wọn wọn máa rí bá ti ṣe máa rọ́nà gbígbà gbogbo ibikíbi tó bá dé báyìí. sweet mother aṣàbí sweet mother. pẹ̀káàbọ̀ pẹ̀lẹ́ ah, ẹ̀ka táwa tètè rí ilé ní ṣe kò sí ṣá. ó ní nǹkan tí mo fẹ́ ṣe very early fọ́gá mi lọ́la so wọ́n wá níbi kí n tètè máa lọ lélé ni màá lè tètè bẹ̀rẹ̀ sí ní pépè so very early tomorrow. ṣé traffic kò wá pọ̀ bẹ́ẹ̀ ṣe wá ń bọ̀ láti ibi iṣẹ́. ah <laughs> lẹ́kọ̀ọ́ Lagos èèyàn lè fẹ́ traffic lẹ́kọ̀ọ́ five and six báyìí ni traffic but iṣẹ́ téèyàn bá ti ń ṣe tó ti ń fún yàn lówó traffic wà traffic ò sí work continue ni. àti ìgbà tó bá ti wọlé báyìí oúnjẹ yìí tẹ bá oúnjẹ tí wọ́n mi sí te bá jẹ máa gẹra yìí jẹ o. àmàlà àmàlà ṣé gbẹ̀gẹ̀ nínú àná. ilé tètè lọ jẹun. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ obìnrin bí ọkùnrin kọ́lọ́ bá mi ṣàánú ẹ̀ bùkátà tọmọ yẹn gbé ṣùgbọ́n lọ́run bá fún un. kò sí náà lóòótọ́ ọlọ́run á dẹ̀ máa ọlọ́run á máa gbà fún wọn ní gbogbo ọ̀nà wọn á máa bá wa gbé wọn lọ́wọ́ sókè ibi iṣẹ́ wọn á máa bójú rẹ̀ ní pàdé débi pé láìpẹ́ láì jìnnà wọn fún ọ èmi yóò gbé ojú mi sórí òkè wọn níbo ni. Ah, mami. àṣà bí adé káàbọ̀. ẹran mi. Ah, ṣé ò rẹ ra ṣàlàfẹ́ àlè wa. a dúpẹ́ kú iṣẹ́. Ah, ṣé ti jẹun. mo ti jẹun mo ti ẹ ti ẹgẹ náà. ok that's fine. wọ́n ní kú jẹ. ṣe rí báàgì owó ló wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni owó ọ̀gá mi ló ní pé kí n gbé lọ sí bank àmọ́ ìgbà tí màá fi ṣetán ní ọ́fíìsì fọ́ọ̀ ti kọjá mi ò lè lọ dẹ́pọ́sìtì owó yẹn mọ́ so mo ní pé kí n gbé wá fún yín tó bá dẹ̀ ti dọjọ́ monday màá yẹ ti gbé lọ sí báàmù ẹgbà. kò sí problem mo kàn ń wò pé at this time bí gbogbo nǹkan ṣe rí nígboro yìí wọ́n máa gbé irú owó báyìí rìn. kò sí wàhálà kankan náà ẹ̀yin nìkan lẹ mọ̀ pé owó wà ń ah, táwọn yẹn bá ti rí lọ́wọ́ mi gan lérò pé bóyá mo ń bọ́ látọ̀dọ̀ dry cleaner àbí nǹkan kan. nígbà tó ti wà nílé báyìí àti mm-hmm. sí bẹ́ẹ̀ni kò sí wàhálà ah, kí ni reason tẹ́ ẹ ti fi sùn by this time. sunkẹ ah, ẹ tó bá wà kan lọ́dọ̀ Ọlọ́run máa sùn tó bẹ́ẹ̀ náà ṣe máa ń gbàdúrà lálẹ́ hmm. òru lọ́lọ́run máa ń gbàdúrà yìí hmm. sórí àdúrà mi ni pé kọ́lọ́run kó jẹ́ kí àdúrà ẹ̀ gbà kọ́wọ́ ẹ̀ tì nǹkan kó ba nǹkan tó kì kó kó dé gbòòrò kó mọ̀ pé ọmọ mi ló dé àdúrà tèmi gbà nìyẹn mo dẹ̀ mọ̀ pé lọ́jọ́ kan ọwọ́ ẹ̀ máa bà ọlọ́run dẹ̀ máa ó máa rán aláàánú sí ẹ tó jẹ́ pé gbogbo lóhùn lóhùn tó ń dé yìí Ah, hmm. iṣẹ́ kékeré owó gidi ni mo fẹ́. àmín àmín ah. mà ẹ ò bá mi lágbára ọlọ́run ẹ̀mí tẹ̀yìn náà wá gùn kò ní gùngùn òṣì kò ní gùngùn bànújẹ́ lágbára ọlọ́run ẹ wá fẹ̀yìntì báyìí ẹ jẹun mọ́ lójú ẹ̀mí yín báyìí màá ra mọ́tò fún yín màá kọ́lé fún yín mo promise yín ó yá ẹ wá lọ fresh now because you know ẹ ní láti mú gbogbo jewelries yín náà káwọn lọ sùn gbogbo kàdé náà ẹ máa kà nínú bedroom náà lọ máa kà yàrá all right ma. ẹ ǹlẹ́ sá o. ẹ ra wọn ẹ ma. ṣé o sí o. àkóso wà láwọn mi. ọ̀fíṣà James ló ń bá yín sọ̀rọ̀ yìí láti Ajẹ́ni police station. ọ̀fíṣà James kí ni mo lè ṣe fún yín. ẹ wọ́n mi a gbọ́ yí pé ọ̀daràn kan wà nínú ilé tẹ há bọ̀ sílé. ọ̀daràn. bẹ́ẹ̀ gbogbo àwa tá nù lẹ́yìn obìnrin ni wà. ọmọkùnrin kan ṣo tí yóò wà nù lẹ́yìn oníwà tútù bí àdàbà ni. Desmond Dakarin lórúkọ criminal tó wà nílé a dẹ̀ gbọ́ pé lè wà so ẹ wọ́n lé lọ́sìn kẹ́ bá pín jáde. kàyùsì Desmond Dakarin kò sẹ́ni jẹ́bẹ̀ nù lé ọmọ kan ṣo tó wà nù lẹ́yìn ẹ jẹ́ ń pè síta kẹ́yìn fúnra yín rí. Déolú Déolú ẹ́ ọlọ́pàá ẹ wò ó ọmọ ti sá lọ ti ọ ti sá lọ ti gbẹ̀yìn lé mi mọ́. gbẹ̀yìn lé ah, kí ló kẹ ọlọ́pàá ó ti gbẹ̀yìn lé ó ti gbẹ̀yìn. Oh! Blackboard ṣebí oore ni mọ̀lẹ́bí mi ṣe fún ẹ kí ló dé tẹ̀yìn èèyàn máa ń fi ibi sọ́ọ̀rẹ́ wò dé láti fi ṣẹ́ inú ẹkún ni màmí wà dígbàdígbà báyìí la gbé àbúrò mi àjọkẹ́ lọ sí ọsibítù. ṣé ẹ̀yin náà ti wá rí báyìí. Ah, ṣé ti rí i ẹ ti rí tí bá ń sọ ń gbà yẹn ó máa ń dàbí pé bóyá àṣàbí o ó ti lè sọ̀rọ̀ jù tí ẹ ti pọ̀ jù ta ló lè rí irú dé olúyẹ kó rò pé bóyá kírímínà lábẹ́ ẹ̀ tó yẹ pé gbogbo àwọn èèyàn wá ń wà ni. ọlọ́run má jẹ́ àṣorí ṣe ọlọ́run má jẹ́ àṣorí ṣe ta ló lè rí ojú ọmọ yẹn mójú ẹ̀ ṣe ń ṣe dúdú lẹ́rú lẹ́rú tó ń ṣojú lẹ́rú lẹ́rú ta ló lè mọ̀ pé ọmọ yẹn kírímínà ni oore mo ṣe gẹ́gẹ́ bí abiyamọ ṣé mo wá lè rí i pé òwúrọ̀ èèyàn burúkú tó jẹ́ nìyẹn kí wàá gbé sílé. nǹkan máa sọ fún yín mo máa ń sọ fún yín orí níwọ̀n máa ń sọ fún orí níwọ̀n kò jẹ́ kí n ṣe ilé ayé ta wá ń sìn tó jẹ́ pé èèyàn míì gan nǹkan tó máa ṣe tún máa wọ́ọ̀sì ju bẹ́ẹ̀ yẹn lọ. Ah. mo ń ṣàfihàn gbogbo wàhálà ìbáyé mi ìfẹ́. Ah. yẹ tiẹ̀ báwo tiẹ̀ nàbúrò rẹ̀ torí yẹn ní kókó. ara ah. ẹ ara ẹ ti ń yá àwọn dókítà sọ pé ó ń respond sí treatment tó ẹ fọkàn ara yín balẹ̀ tó bá dọ̀là náà màá tún lọ wò ó ilẹ̀ kó wa sí gbogbo ilé ìgbà yìí ọlọ́run á ṣàyọ yín nínú ilé ìtẹ́tẹ́ takora wa sí ọlọ́run máa yọ wá tí ẹni kí n sọ ọlọ́run máa yọ wá tó bá dẹ̀ tún dọ̀là kẹ́ tún gbẹ̀yàn lóòsì lé ṣe ti gbọ́. èmi kẹ́ ẹ̀ ó ah. ti ṣe léèmú dé fi sùúrù. Màmí, ah. màmí, kí ló ṣe yìí? Díọ̀lá. Díọ̀lú. Kí ló ṣẹlẹ̀? Báàgì, báàgì, báàgì olóògùn. ó máa ń kí di olú tí wàá ṣe nínú ilé kí ni di olú tí wàá ṣe ó ah, oh, mami mo ti sọ fún yín ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ó yẹ ká máa lọ sí hospital ẹ dìde ẹ dìde bá àwọn ẹfẹ gbé yín báyìí ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde mami ẹ dìde. yé mami mami ẹ dìde mami ẹ dìde mami ẹ dìde mo gbé o mo gbé ẹ gbà mí o ẹ gbà mí mami mami bọ ó àti dààmú sínú ayé mi ó pọ̀ màámi àjòkè tún kú ṣé wọ́n mọ̀ pé owó tó gbé ní alẹ́ ọjọ́ yẹn ó da ìrìn àjò ilé ayé mi rú. ẹ káàsán sá ọ́fíìsì náà ni mò ń lọ. àṣàbí. sá. mi ò rà láti ṣé bí mo ní kó gbówó lọ sí báǹkì ni. bẹ́ẹ̀ mi ò rà láti. <laughs> ẹ lè rọ̀ láti sá ọ̀rọ̀ owó yẹn náà ló gbé mi wá sí bíbá iṣẹ́ rí ọlọ́run mọ̀ pé mi kọ́ ni mo gbé owó yẹn o kò tí ẹ̀ yé mi gan àmọ́ mo wá bẹ̀yìn fún pé kẹ́kọ̀ọ́ fún mi ní time díẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. kí n fún ẹ ní kíni. kẹ fún mi ní time kí n kò fi wá owó yẹn mo máa rí mo promise yín. you better do. Ah, lókè à mo ní kó gbówó lọ sí báńkì mi ò rà láti òun bọ̀ bí o ò gbowó dání o wá wá síbí yìí sí òun ní kí n fún ẹ ní time time for what are you normal. i'm so sorry sir. aṣabi owó mi mà ní. bẹ́ẹ̀ni sir. are you normal. i'm so sorry sir. ó dá kí ló fowó mi ṣe. Ah, mi ò mú ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé kò ní dáa bẹ́ẹ̀ ṣe rà láti kẹ́ tí mo wà rí pé mi náà tún wá síbi iṣẹ́ lórí ẹ̀ jẹ́ kí n wá kí n sọ fún yín pé kẹ́kọ̀ọ́ fún mí táìmù kí n fi wá owó yẹn mi ò rí ni. wíwá síbi iṣẹ́ kí ló fẹ́ dà fún mi. where is the money? ó sọ pé jẹ́ ibi bóyá tí ìbá rí ẹ àbí tí mi ò tí mi ò rówó. I'm sorry. sorry for yourself. ó jẹ́ mọ ṣe rí owó yẹn gangan ẹ máa rà láti mo promise ẹ jẹ́ kí n tètè lọ kí n lọ wá ẹ máa rà láti sá. Àṣàbí. Sá. Oh, mọ̀ mí. Mo mọ̀ yín sá. Ó mọ̀ mí. Bẹ́ẹ̀ ni ṣe yan dáadáa ni yín sá. Gbọ́ ò mọ ìdákejì mi. Ọlọ́run ní jẹ́ kí n bá sá. Now look at By tomorrow. Kí ni mo pè? Tomorrow. By tomorrow. Bẹ́ẹ̀ ni sá. Tí n bá ní owó mi. Àyà yà yà oh my god gbàdo gbàdo agbowo àgbàdo lọ́wọ́ ìgbà jẹ you better be sorry for yourself don't don't don't sorry for me you better be sorry for yourself ah hey. aṣábí ẹni tó gbówó mi lọ lọ́jọ́ kìíní ó dé ibi tẹ́mi pẹ̀lú ẹ̀ ti pàdé màá jẹ́ kó o mọ̀ àwọn òbí ẹ̀gbọ́n á mọ̀ wọ́n á mọ bí èèyàn tí mo jẹ́. Hello. Báwo ni? The same thing náà ni mo ṣe ń bẹ́ẹ̀ sọ, ò dẹ̀ jọ ń torí ọlọ́run, bó jẹ́ two hundred kò yá mi. Ẹ kò bá jẹ́ hundred thousand. Ah òní rogun ẹ̀wọ̀n lágbára ọlọ́run kò bá jẹ́ fifty thousand any amount tó bá ní mi ní pé kò fún mi yá mi mo promise ẹ pé mo máa dá padà wàhálà yìí ti pọ̀ ju bí mo ṣe lérò lọ o kí n tún pè ẹ́ padà jọ̀ọ́ mo kàn fẹ́ kó tètè yá mi ni màá tún pé other people náà kọ́ yá mi kò bá jẹ́ fifty any amount ó ń pé lọ́nà nìyẹn okay ókè ò ṣe ò ṣe gan. àmọ́ ah, tún lè pè o àmọ́ tún lè pè. àṣàbí ṣó mọ̀ pé mo sọ fún ẹ lánàá mo sọ fún ẹ pé ẹni tó gbówó mi lọ́jọ́ kìíní ó níbi tèmi pẹ̀lú ẹ ti pàdé. ọ̀dọ̀ ẹni tá a ti wá pàdé ọ̀dọ̀ ìjọba ni. ọ́fíìsà ọ̀daràn tó gbówó mi sá lọ ni and i believe you pé ẹ mọ iṣẹ́ yín níṣẹ́ ẹ jọ do your job. kí ni is this mi ò mọ sáyìn gbogbo eléyìí tó ń ṣe yìí wà á lọ ṣe fáwọn àgbà àwọn ọmọ mi mi ò mi ò mọ sáyìn lẹ́yìn kó gbówó mi fún mi kò sí nǹkan mi mo fi ọlọ́run ṣẹlẹ̀ rí àìgbé owó mi fún mi ah màá bẹ́ẹ̀ ná tán bí owó aṣáájú ah, màá bẹ́ẹ̀ ná tán bí owó ó ti gbọ́ ọ́fíìsà ẹ ṣiṣẹ́ kí ni ẹ ṣiṣẹ́ yín ọ́fíìsà. Ah. Ah. Àwọn èèyàn máa burú. Àwọn èèyàn máa burú o. Kò sí problem nǹkan ti máa bẹ́ẹ̀ fà kọ́ọ̀tì bá mọ̀ yìí pé lọ́tẹ̀ yìí kọ́ọ̀tì gbóná máa bẹ́ẹ̀ ná tán bí owó ó lè. enough of all those dead stories kí ló ń sọ fún mi rubbish wo ló ń sọ fún mi trash wo ló ń sọ fún mi ẹ lúkìá àṣàbí eléyìí ò sọ̀rọ̀ ẹkún i need my money èmi ní kọ́kọ́ ni mo ní owó o kí ló fẹ́ fi sọ fún àwọn tajọ́dá business pọ̀ lẹ́yìn kó wá owó mi wá mi ò mọ nǹkan tí mo lè ṣe sí. òun náà ni mo ń try láti explain fún yín mo mọ̀ pé ẹ kì í ṣèyàn tó dájú mo dẹ̀ mọ̀ pé ẹ ní human feelings ṣe rí àlejò tí mọ́mì mi gbà sílé òun ló jí owó yẹ torí ẹ ni mo fi bẹ ìpínkẹ́kọ̀ọ́ fún mi ní time kí n wá káàkiri bóyá mo máa rí ejò. kò sí bí ṣe fẹ́ fún ẹni time àṣàbí báwo ni ṣe fẹ́ fún ẹni time owó yìí kì í ṣe tèmi nìkan àwọn kan lájọ dá owó pọ̀ ṣe business yìí ṣe tèmi nìkan náà kí ló fẹ́ kí n sọ táwọn èèyàn náà bá tó bá dìde sí tí n bá wá owó wọn fún wọn èmi gan máa wà ní pòsíṣàn tó wà yìí what do you want me to do eléyìí ò ń sọ̀rọ̀ bóyá mo dájú ọ mi ò dájú lóòótọ́ mi ò ń ṣèyàn tó dájú but ameplex ó gbọ́dọ̀ wá owó mi fún mi àìjẹ́ bẹ́ẹ̀ àṣàbí àìjẹ́ bẹ́ẹ̀ wàá jẹ́ra síbí yìí o. tí máa wà bíbá ikọ̀ sí bí mo ṣe fẹ́ pẹ́ ẹni tó gbowó èmi kọ́ ojú ẹlẹ́dàá yìí tó èmi kọ́ èmi kọ́ mo gbowó. but kò sí bó ṣe fẹ́ bọ́ tàbí tí bá rí owó mi. Ah, aida kò pe àwọn fámìlì ẹ kán lọ wá owó mi wá mi tó tọ́jú ẹ sí kí wọ́n dẹ̀ jáde please èmi gan bẹ́ẹ̀ ni àṣàbí i'm begging you lady ọ̀rọ̀ yóò ń ṣe nǹkan tí wọ́n máa kéré lórí o ní láti calm down hmm? calm down and wipe away your tears just calm down àwọn gan ti ensure gbogbo àwọn investigation wa lórí ọ̀rọ̀ yìí so. Uh, ìkan tó jẹ́ kí ó le fún wọn láti mú Desmond Akànní òun ni wípé ọmọ idán ni. idán ta ni idán. ọ̀gá ọlọ́pàá tó gbójú tó gbójú gidi nílùú Ìbàdàn òun gangan ni idán and is a fearless and hardworking person kò sí ibikíbi tó bá gbé idán yìí lọ ó máa make sure pé òun eradicate gbogbo àwọn criminal tó wà ládùúgbò yìí kò sí ọmọ olè kan i repeat kò sí ọmọ olè kan tó lè wojú ẹ̀ ṣùgbọ́n a tún gbọ́ yí pé ó ní oògùn ó dẹ̀ ní ọ̀bẹ kan má pọ́n ẹ̀jẹ̀ náà pé ọ̀bẹ náà tó fi ń carry out gbogbo operation tó ń ṣe. àwọn nǹkan agbára yìí òun ni ọmọ ẹ lò nígbà tí idán kú tán ló fi ń tọ̀mẹ́tì wọn gbogbo ìlú Ìbàdàn kó tó di pé wá sá lọ sí Èkó ṣùgbọ́n àwọn àti ṣe underground investigation láti di pé capture. ìjọ ọlọ́pàá gbogbo agbára tẹ bá lè sà pátápátá òun ni kẹ́ fi wípé ẹ mú wọn torí mi ò lè jìyà tí mi ò mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀. iṣẹ́ tiwa nìyẹn a máa ṣe bó ṣe kà ṣe ṣe that is our job that's what I told you wipe away your tears. ṣé gan-an ni sir to leave everything alone to look out for you. Nítorí wípé mo nígbàgbọ́ nínú òfin tó sọ pé tẹ́ni yẹn máa ń dà mí lágọ̀nù ọ̀fọ́ lẹ́yìn ni. Ah! Idán idán ẹni ńlá rẹ̀ bèrè bàbá kúrẹ akọni àfidà lálẹ́ idán nbí ọba wà ilẹ̀ rí nbí ọba wà ilẹ̀ rí ibi ọba wà ilẹ̀ rí ah! ọkùnrin mẹ́ta lẹbìrì hùn jágbajàgba fò lẹ́gi kìnìún ìdágìrì tí kọmọ ọlọ́mọ ńlá ń gbá yà gàgà báwo ló ń tàn ṣe tó béèyàn bá gbéná kárí ìdán sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ìyẹn ni pé ẹ mọ idán. láàrin èmi àti ẹ mo mọ dáadáa mo mọ bí ìgbà tí ọmọdé bá mọ owó kí mà ṣeré idán oníbàǹtẹ kan ó sì ní ọ̀bẹ mákẹjẹ kan tọjẹ nǹkan àṣírí rẹ̀ kódà táwọn ní ọmọ èmi mọ àtọ̀bẹ àti bàǹtẹ yìí gbóòórò kun ló fi méjèèjì ṣe o ìjẹ̀bú èmi rẹ̀ lájọ́ ń lọ gbọ́n rọ́ṣà èmi rẹ̀ lájọ́ ń lọ bí idán bá sùn báyìí bàtẹ́yọ̀ bá sùn nítorí ogun àtẹ̀yìnjà náà ni ọbẹ̀ yìí náà sì rèé nítorí àgbélépọ̀tà ni ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń kọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní ikú tí ó pọ̀dẹ ń bẹ nú apó ikú tí ó pàgbẹ̀ ń bẹ lọ́rùn ebè ikú ògùn ní ipa kíkanjú ikú odò yìí pòmùwẹ̀ ikú tí ó pò ń sì náà ń bẹ lọ́dọ̀ obìnrin hmm. àwọn olè náà lọ padà pa hmm. kódà nù ròyìn wọn ló gbìyànjú wọn yìnbọn fún kọ̀ọ̀rán wọn sàkọ̀ wọlé wọn ni yẹn lọ́rùn hmm. wọn yẹn lọ́rùn ni kọ̀ǹfàmù ni mo sọ fún yín wọn yẹn ọ̀rùn ẹni ẹ bèrè ẹnikẹ́ni tó bá lóun rí dead body ẹ torí òkú yín dán ọdá sàdì lórí bí àti ọrùn ẹ̀ òdì kejì lọ́rùn ẹ̀ wá wọ́n yí ọrùn ẹ̀ báyìí gbogbo ń tarí inú bọ́tò nígbà tí wọ́n yà á tán bó wọ́n yí orí ẹ̀ sódì báyìí wọ́n yí wọ́n kan lọ́rùn kí kí ọlọ́run ò ní já kúkú àpaladọ̀ ojú báyìí kó sì wàá wà lẹ́yìn kúkúrú kù ni wọ́n jí wọ́n kan lọ́rùn ni nígbà tápá àwọn kà kúlẹ̀ aláwọ̀ kọ́ lọ́ọ́ bá méje fún fọ́tò òdì kejì lọ́wọ́ àbáyìí. Hmm. ṣé idóhùn níyàwó àbọ́mọ àti pé ibo ló ń gbé. Ah. ẹ wo bàbá kú làádèrè èèyàn sùn ọ̀ láàyè ìgbà tá à ń bẹ ní dúkìá ń bẹ ńlẹ̀bí ń bẹ hmm. ńlọmọ ń bẹ ìwọ̀n tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú dán nílùú Ìbàdàn yìí ìtàn kékeré kọ́ hmm. ohun tí ò ṣe máa sọ tí ọ̀gbẹ́nu èèyàn wọ́n lè dáná sun lé mi wípé mi mọ́ sọ bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ àmọ́ àtìyàwó àtọmọ rẹ̀ ìlú Ìbàdàn náà ni à ń sì wà hmm. ìlú Ìbàdàn làwọn ni à ń gbé àwọn kan ni bóyá ní àárín ọlọ́nà àpẹtẹ bí wọ́n ń gbé bẹ̀ ni bí wọn ò gbé bẹ̀ mọ́ o. Hmm. ẹ wò mí ṣé n sòótọ́ fún yín láàrin mi àti ẹni tó bá mọ idán jù mí lọ bóyá ìyàwó tí ẹjọ́ ń ti wọléwọ̀de mo mọ̀ gan ni ilé ọtí lèmi ẹ ti dọ̀rẹ́ o torí èmi á máa mú nǹkan bẹ́ẹ̀ ni wọn mo sì mọ ó sì ó rí i pé inú mi ò pé méjì ọ ṣàṣírí mọ mi. ẹ ṣe gbọ́n ní sáà ẹ jẹ́ ká lọ kí n lọ ra kankan fún yín. ẹ ra nǹkan wọn mi. ah màá ra ògùn kan fún yín. Ah, ẹ ní dà ọbọ ọ̀dọ̀ ya fàwásì là èmi ò mọ bẹ́ẹ̀. ah kò jìnnà sílé òkèlè ẹ ń bẹ láti mọ mọ bẹ láti mọ gbàwìn bẹ ni o wọn ó sì gbà mí. màá sanwó ìdí tẹ́tí mú tẹ́lẹ̀. Ah! <laughs> ẹ ṣeun. ọ̀rọ̀ rí bó ṣe rò yẹn iṣẹ́ kì í dédé ṣe lóòótọ́ ẹni tá a bá bá a pa lọ́wọ́ ẹ̀ ló fà payà a lot happened to my father nílùú Ìbàdàn. ọkọ mi kí ló wàá dé tó tó kájọ báyìí. kàn dé kákárí bọnú láti ní dọ́là kò tán ṣòro ẹni àfi ká gbà fún ìgbà àti àsìkò torí tí a ro kó má lọ bá ìdáhùn ò jẹ ilé tó túmọ̀ sí pé àfi kò ṣe gírí ni ọ àfi kò kóra ẹ lẹ ṣàánú mi. mo ti lọ mo ṣe àmọ́ ìbọn náà ilé ayé tí à ń gbé báyìí ìjọ bójúmọ́ jọ̀dá ẹ̀mí ìjọ pẹ̀lú gbogbo wàhálà mi pẹ̀lú gbogbo ipá àti agbára tí mo sá fún ìjọba nínú iṣẹ́ ọlọ́pàá láti lè jẹ́ kí ìlú wa yìí kó tó ṣe ṣe ṣe bó ṣe yẹ kí a ṣe máa gbé lélẹ̀ ọ̀gẹ̀dẹ̀ mi wá wo kòkó yìí tán wá dìgì burúkú ṣe ṣe torí pé mi fi bẹ́ẹ̀ lórí ìwé kí n tó darapọ̀ mọ́ ṣe ọlọ́pàá ni ó yẹ kó tẹ̀lé gbogbo wàhálà tí mo ṣe ó yẹ tẹ́ńṣọ̀ mi gan kò tó èmi fún alára mi ná tèmi tí mo fi ń bọ́ mọ̀lẹ́bí ó wà ní kí n máa ronú mo mọ̀ wípé tẹ́mi bá wà ìrètí ṣì ń bẹ. bẹ́ẹ̀ ni ọkọ mi tẹ́mi bá wà ìrètí ṣì ń bẹ ọbẹ̀ lẹ́bùrú ìkẹ́ òun ni ọlọ́run wà mo dẹ̀ nígbàgbọ́ wípé ọlọ́run máa ṣe ètò dáa ìjọba ló ṣe tiwọn ọlọ́run ọba tiwa ó máa ṣe ètò dáa fún wa ìgbàgbọ́ mi dẹ̀ ni pé òun tó wà lókè ó tó aṣọ ọgbẹ ọlọ́run á dá wa lóhùn àlọ́ ọkọ mi ti gbọ́. ó mà ṣe ìdọ́ abẹ́ iná ọkọ rẹ̀ ìdọ́ tó jẹ́ wípé tí gbogbo olè ọlọ́ṣà jàǹdùkú bá gbọ́ orúkọ ẹ̀ wọ́n máa fẹsẹ̀ fẹ́ tó tó jẹ́ wípé gbogbo àwọn oníwà ìpáǹde oníwà ìbàjẹ́ láwùjọ tó bá gbọ́ orúkọ ẹ̀ màsà pẹ̀lú gbogbo làálàá yín pẹ̀lú gbogbo akitiyan yín fúnjọba láti lè rí dájú wípé ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà wà láwùjọ ṣé ibi tó wà yẹ kẹ́ gbẹ̀yìn sí rẹ̀ kí n tó yẹ kẹ́ wà lẹ́nu rẹ̀ mo mọ gbogbo nǹkan tẹ̀tẹ̀ ṣe fúnjọba mo mọ bẹ́ẹ̀ ṣe síjọba pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ó máa ń pa àwa gan lára tá a jẹ̀bi ẹjọ́ ṣé gbogbo bí mo ṣe máa ń fi yíyan kan gbà tí mo máa ń sùn ṣòwò ni mo fẹ́ sọ tó jẹ́ wípé ti bá ń lọ láwùjọ láti kékeré mi wípé èmi ọmọ ìdán mo mọ̀ wọ́n tó máa ń fún mi ló wá di pé gbogbo ẹ̀ ẹ̀yìn ẹ̀ rí èmi lọ́ wá fún ẹ̀mí fún pension owó tí o tẹ́yìn kọ̀ọ̀kan fúnra ara yín tó tó yín bọ̀ débi pé àwọn bá wà mẹ́ta kò yẹ kó rí báyìí. Desmond ó ti tó ṣé gbogbo nǹkan téèyàn ti ń gbìyànjú àti dẹ́kun ìhun ìwọ náà ti wá ṣé bó ṣe ń ṣe ìṣó tó fẹ́ kí bàbá ẹ̀ ti máa sunkún ni ọkọ mi jẹ́ kí n lọ bí ẹmú kádìgì àwọn kò máa lò iṣẹ́ ṣó ti gbọ́. àti mo falẹ̀ ìgbà ṣe igbó lọ́ọ̀lù òṣìṣẹ́ ọlọ́ọ̀dẹ ìtọ́ tán nǹkan tó jẹ́ pé àwọn ìjọba gan àwọn àwọn ọ̀gá nínú ìjọba wọ́n máa fẹ́ wọ́n máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ìbáṣepọ̀ wà láàárín àtàwọn ni. Desmond ó ti tó. ìlú lọ níbẹ̀. mo ló ti tó ṣíṣe tó tó bá tún dálẹ̀ ẹ̀sìn ṣo mo máa bá mi dá sí ni níṣó jàre mo ń bọ̀ jẹ́ lọ́bẹ̀ má ṣọ ẹ̀wà kí ló níṣó. kí ló ń ṣe é náà. ló kẹ̀sì lóró ẹ̀sìn oníkà ó wọ́n kẹ̀sì lóró tán ẹ̀sìn báyà dìgbò olúbi ó ènìyàn ló kẹ̀sì lóró ẹ̀sìn tó iṣẹ́ ọlọ́dọ̀ yìí ni bàbá mi ń ṣe lójoojúmọ́ lẹ́yìn tí gbogbo ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn kò múnú àwọn dùn bẹ́ẹ̀ náà ni kò múnú èmi náà dùn torí wípé owó tí ìjọba ń fún wọn gẹ́gẹ́ bíi pension kò tó kankan àmọ́ èmi fúnra mi ní ìgbàgbọ́ wípé tí ìgbàgbọ́ tèmi fúnra mi bá dàbí kóró mustard tí mo bá sọ fún òkè pé kí ó ṣìdí yóò ṣìdí eléyìí ló wà lọ́kàn mi tí mo dì mú àmọ́ lóòdù ọjọ́ kan ẹdúdọ ẹdúdọ níbẹ̀ yẹn ta ni yín kí lẹ̀ ń ṣe ládùúgbò lálẹ́ yìí lẹ́yìn ọmọ burúkú yìí. ṣé ojú ń dùn ẹ ni orí pa àwọn ṣìnkan ṣìnkan ni. ẹ kí lẹ gbé dání yẹn kí lẹ yẹn tẹ gbé dání ó dà ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀. ṣé tọ́lá ni abẹ́ fi sẹ́ẹ̀dù. Ah, ayé ní bàjẹ́ lálẹ́ iṣẹ́ ẹni ó lè níyín ó lè níyín pátápátá ó lè níyín. Ah. wá nǹkan tó ju pátárí ojú róòrí o. ó dàbẹ́ ni pé mọ̀nà tẹ pàdé lálẹ́ yìí. abalajọ ẹyin boys. kí ló tẹ̀yìn kí ló tẹ̀yìn. Hey! Hey! Oh! Oh! Ikú yìí ni bàbá mi kú. Akọni ni bàbá mi. Ìtàn gangan. Ìtàn tó jẹ́ pé tó bá ń bọ̀ lọ́nà báyìí. Gbogbo àwọn ọ̀gára ọlọ́ṣà máa ń fẹsẹ̀ fẹ́ ni. But he was killed by the government torí tí o bá ń ṣe pé àwọn ìjọba kó yàn bàbá mi kéré ni ó ṣeé ṣe kó má kú sí iṣẹ́ ọlọ́dẹ my father died as nothing lẹ́yìn tí bàbá mi kú òun ni mo lọ kó gbogbo nǹkan àmúṣagbára o àmọ́ èmi ò fi ṣiṣẹ́ ọlọ́pàá o èmi fi ń da ìgboro láàmú ni fi jalè ni kó wọn lọ́tún mo kó wọn lọ́sì gbogbo nǹkan tí ọwọ́ mi bá lè bà gbẹ pátápátá ni mo kó torí nǹkan tí ìjọba àti àwọn aráàlú tó ṣe fún bàbá mi kò dùn wọ́n nínú mo lè fẹ́ gbẹ̀sọ̀ mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe àmọ́ kò ń ṣe pé mo ṣe ń kó gbogbo wọn náà ló ń dùn mọ́ mi torí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí mo pa lẹ́kùn nígbà tí mo rí owó díẹ̀ òun ni mo pinnu láti dá gbogbo ìwà ìbànlẹ̀ ìwà ìbàjẹ́ yẹn olè jíjà gbà yẹn ni mo dá dúró kò pẹ́ ni àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní wà mí kiri kan tó mú mi tí mo fi darí èkó nìyẹn mo fi sá kúrò ní Ìbàdàn ọlọ́run kọ̀ ní pé wọ́n mi máa ṣe kò gẹ́ mi ní òun ni mo fi pàdé wọn náà fi gbà mí sílẹ̀ tó dẹ̀ fi di wípé mò ń bá yín gbé. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. gbogbo ìtọ́rí burúkú tó sọ kalẹ̀. báwo ló ṣe kọ́ èmi àti mọ̀lẹ́bí mi not. Why did you kill my mother? Mi ò mọ̀ pa pamọ́ mi. Báwo ni mo ṣe máa pa olóore? Ẹni tí ò mẹ́yẹ tó ṣubú tó gbà mí sílé. Tó bọ́ mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ṣé bí báàgì mi ni mo fẹ́ wá gbé nílé? Táṣìṣe yẹn fi ṣẹlẹ̀. mi. Déolú, eh? kí ló wá débi? Kí ni nǹkan tó ń wá? Mo dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní màṣàlàyé fún mi, ṣàṣàlù mi, ṣàṣàlù mi. Ní kí ni? Jẹ́ Ah! Kí ló fẹ́ ṣe? Lọ́pàá o, ọlọ́pàá ni máa pè. Ọlọ́pàá ẹ ẹ lọ níbo ọ dábì kankan ọlọ́pàá ẹ ọmọ ọlọ́pàá ẹ má polo tí yín ò ní. ẹ lè ká lè kọ́ ní ká wá mú un lulẹ̀ mi. ọ lè. kódà létà ni mo tó mọ̀ wípé báàgì owó ni mo gbé torí àwọn nǹkan àmúṣagbára bàbá mi àwọn nǹkan tí èmi fúnra mi gan kó jọ gẹ́gẹ́ bí oògùn tí mo fi ń dàlú Ìbàdàn òun ni mo fẹ́ wá gbé nínú ilé yìí kódà bá ṣe ń sọ̀rọ̀ báyìí gbogbo ẹ̀ pátápátá ló sì wà nílé yìí ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ tó bá decide láti yìn fún mi ó máa wọlé kóró fún ní mímú mo ṣe wà yìí. ṣé pé gbogbo nǹkan tí ìjọ bàbá fi ṣe agbára ó wà nínú báàgì yẹn báàgì yẹn dé wà nílé wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah! gbogbo ọjọ́ ayé mi pátá ni mo fi ń wádìí nǹkan tí màá bẹ́ idán tó fi ṣàgbára mo lọ lé onífá mo tún lọ join àwọn adigunjalè kò sí ibi tí mi ò wá agbára dé kódà mo wá dé abẹ́ ọ̀run mo tún lọ sọ́dọ̀ babaláwo ìyẹn tún ṣe bí mo ṣe wù nítorí pé mò ń wá ìdí agbára bàbá ẹ̀ torí pé mo fẹ́ gbẹ̀san ikú ìyá mi tó ṣekú pa. láì mọ̀ pé gbogbo nǹkan tí bàbá ẹ̀ fi ṣàgbára inú ilé wa ló wà. àṣé nǹkan tí mo wá lọ sí ṣòkòtò mo wá lápò ṣòkòtò mi. Ah! Ah! Ìwọ nìkan ni mo pa mọ́. Gbogbo àṣìṣe tí n bá ṣe. ẹ̀sìn lóró tán ẹ̀sìn báyà dìgbò olúgi o. ènìyàn ló kẹ̀sìn lóró ẹ̀sìn kò níkà o. a ní wọn kẹ̀sìn lóró tán ẹ̀sìn báyà dìgbò olúgi o. what you sow you gon reap owó bá gbìn ló máa ká hù àṣegbé kan kò sí láyé ọ̀rẹ́ mi àṣepamọ́ ló wà ó ó ǹjẹ́ máa kí ló sì wà ó ẹ máa ṣọ́wọ́ òwúrọ̀ ǹjẹ́ máa kéye sí ìwà òwúrọ̀ ǹjẹ́ máa ṣọ́wọ́ òwúrọ̀ ènìyàn ló lè ṣe lọ́rọ̀ ẹ̀sìn bá let's be on the next baby iná bàbá iná tó onílé ìyàlejò iná bàbá iná balẹ̀ o ìyàlejò balẹ̀ iná balẹ̀jò iná bàbá iná dá. ìdá tó gbé dọ̀jẹ̀ tó tún gbé dọ̀ mi ta ló mọ̀nà tó ń bẹ ṣó lè gbódò mi. táwa tó dáyé ló ti ṣàyè aláyé tán wọ́n ti ṣàyè táwa lọ tán wọ́n ti máa ṣàyè ó táwa lọ tán wọ́n ti máa ṣàyè ó. àní kí ló ń lè wá gígan la ń lé everybody kan ṣe iye òun wọn òun ní gbòòrò wa yéyé o everybody kan ṣe iye òun wọn òun ní gbòòrò wa yéyé o. lóye ìdánbalẹ̀ o lóye ìdán bàbá ìdán ṣòfò nílé ìdánbalẹ̀ o ìdánbalẹ̀ o ìdánbalẹ̀ o.